take a excuse níbi iṣẹ́. láti gbà ọ sí gbà. plumber ni. Eh? He's just a plumber. Oh, okay. How are you? Boa. Ah, kí ló ṣe tap wa? Kí ni ọ̀rọ̀ ọ̀fẹ́ bí wọ́n wọ́lọ́wọ́bọ̀ wọ́lọ́wọ́bọ̀ ẹ̀ jẹ́ kí ní ẹ̀ slack so mi ẹ̀ kàn jò ó dẹ̀ máa waste omi from the tank. Oh. then ẹ̀ kí ni ó yẹ máa lo àwọn kọ̀ọ̀kan bílẹ̀ yẹn ibi tó mi máa ń gbà lọ tó bá fẹ́ lọ sàn. nana nana àtẹ kí n lo àwọn kọ̀ọ̀kan bílẹ̀ yẹn bẹ́ẹ̀ anyway iṣẹ́ ti ń ṣiṣẹ́ dáadáa ṣe ń oh, tẹ́. ó block wọn ti kó bẹ́yìn flush wọn kí ní àwọn ti ń lose. ọ̀pọ̀ tí mò ń lọ láàárọ̀ kò ṣe láti ṣètò ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo ti parẹ́ ti parẹ́ everything is working out. Even mo kí ni fọ́ṣà mi nǹkan tí ń ṣe dáadáa. ọgá I wọlé ẹ máa lọ sí sálẹ̀. àwa fún ilé àbójú fún wọn lówó ni. náà mi ti fún ọlọ́run tẹ̀lé pé kò tẹ̀ wọlé ńsìn alẹ́ ṣẹ̀tàn. fún mi o ọkẹ́ náà fọlẹ́ máa lọ sálẹ̀. ẹ̀jẹ̀ ti dé ìyàwó yá tún gbé pẹ́ẹ́lí díẹ̀. ẹ̀jẹ̀ um, so èrè ni owó ẹ̀. Mm, three k náà wà ọkẹ́ three k náà lè mi àtẹ̀jọba gẹ̀ẹ́sì ọlọ́run tẹ̀lé ní kò tẹ̀ wọlé sókè lọ́gùn. thank you. mo fẹ́ sùn mi fẹ́ anybody disturb me jọ. But ibi iṣẹ́ ti lọ sí hospital ṣá. màá lọ lọ́la àbọ̀ mo ti wá to lọ tó délé tẹ́lẹ̀. tẹ́lẹ̀ yóò lọ rest rest jẹ́ kí n lọ sẹ́tì mo padà bọ́ sí. ọmọ ayé mi tó ọmọ ayé mi tó irú ìrìn tó mi rìn yìí o kò má yé mi tó kò má wọ́n pè ẹ́ ní Sisi inú rẹ̀ ń dùn àwọn bọ́ìsì tó ń bẹ ní ìgboro wọn ò dẹ́rùn wọn ò kọ̀ láti sọ ẹ́ dàpẹ̀rẹ̀ àjàṣẹ́ bò bá ṣọ́ra àwọn bọ́ìsì tó ń bẹ ní ìgboro. so aláyé ah, ah. ṣẹta gbogbo àwọn seta tẹ́ wọ́n ń wọ̀ lálẹ́ báyìí gan-an wọ́n yẹ kó yéèyàn dàrú ni. ẹ ṣe. bẹ́ẹ̀ ṣe <laughs> lára yín sọ ma yin ni ma yin. ọ̀gá fún yín gan tèmi yẹn lẹ wá wá bíbá yìí ẹ tí lọ láti ìgbà tí gbogbo àwọn yòókù yìí tilẹ̀ sí jókòó sí bíbá yẹn sin rojọ́. ẹ fún mi ń gò kan ẹ mọ̀ tẹ́wọ́ pẹ́bẹ́ pẹ́bẹ́ pẹ́bẹ́ gbogbo ẹ̀ ló sì kí inú ọ̀rá o. ẹni fún yín gò kan lẹ́yìn yìí tẹ́ mú yẹn gbogbo àwọn yòókù yìí tẹjọ jókòó wọn ti lọ lé kí ló dé yóò tí ì lọ. ẹsẹ̀ wọn orí wọn ló burú wọn jẹ ẹsẹ̀ ẹran ni wọn wá sáré rìn lọ. ẹ máa lọ lé. fún mi ń gò kan sí i. mo ò lè ta àkọ́kọ́ fún yín mọ́ bẹ́ẹ̀ ṣe wà yẹn lẹ́yìn kẹ́dìdẹ́ kẹ́ máa lọ ẹ ti gbọ́n tí mo sọ ń sìn ní tẹ́mu tó lẹ́yìn kẹ́ dìde kẹ́ máa lọ bá ọjọ́ ti lọ mo fẹ́ close ọjọ́ ti lọ ẹ máa lọ ilé mo fẹ́ close. ẹ gbogbo ẹ ló kírun <laughs> wọn sì dèédékudè ẹlòmíì ò ti túntùkùtù a sì máa pàdé lẹ́sẹ̀ ògbèjì.

go say dem love you na life dey dey life for you àwọn boys ń bínú àwọn boys ń bínú àwọn boys tó bẹ́ẹ̀ ní ìgboro ń bínú wèrè lélẹ̀ ṣá ah oh my god ayé gẹ̀jí ti ta ó ti ya wèrè. jáde ṣayọ How many times that I've been knocking, knocking, knocking, knocking? Kí lẹ̀ ń knocking, knocking? Ah, kí ló dé? Ẹ mọ̀ pé lè ti ṣú ni. Ṣé fi jí gbogbo ara lélẹ̀ ni? Ọmọ onílé ṣe yẹ kó sùn síta. Ẹ̀yin jẹ̀bi. Tọmọ onílé bá pẹ́ǹtà, ṣé wọ́n ní tilẹ̀kùn mọ́ ni? Níbi kò sọmọ náà tí ó jọsẹ̀. Kiss your bride. Àmín. Ẹ jọ ẹ lọ jàre. Kiss your bride. Ẹ máa wọlé. ilé dà. ẹ wọlé ẹ bá dé ìrìnà kẹ lọ mm, ẹ wọ. ẹ kúlé. ẹ káàbọ̀ dáàdi ṣayọ̀ mm. ṣáyé lè ṣe báyìí kí ló dé ẹ̀yin nìkan lè yìn nìkan lánàá ẹjọ́ tu ọlọ́run tó tí ò bá ṣe ìmọ̀ ẹ̀dẹ̀gbọ́n sí sílẹ̀ tó lọ́ni ká mutí ni ẹ̀yin náà lè máa wọlé lóru bí ọ̀rọ̀. gàbàrí ẹ̀ ń jìyà ọlọ́run jábì ń sí òun mọtí. omi lẹ́mú o. ṣé ẹni tó bá wọn tí mọ̀nà lé ẹ̀yìn mi wágo mọ táàmù tí mo wà. ẹ jẹ̀bi ẹ bá tẹ mọ́mọ́nà ló kẹsùn sí títì káwọn ará àdúgbò ojú tẹ kí n tì yín ẹ jù ṣá ọtí yìí kì í ṣàkóso ṣàfiṣe ṣá ṣé ọtí yìí kì í ṣàfiṣe. ọ̀sẹ̀ fà. wo a ah! ó mọ̀ mi o bá kó gbájú fún ọ ojú oorun jíjó náà ni o ṣe máa gán lọ́bẹ̀ ẹran. as usual now ẹ kó gbájú fún mi ẹ kó fún mi kẹ́ tún nà mí bẹ́ẹ̀ ṣe máa ń nà mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ. bàbá ò kó gbájú fún ọ lọ́nà. ẹ ṣáà wá bí wọ́ sí. ṣé ẹ̀dẹ̀ máa wọlé kẹ́ wá sùn. wọ́n á di nẹ́ẹ̀sì mọ́ ọ. kò jí mi ó tẹ̀ ti dáa ibi tẹ̀ sùn sí náà dáa ibi tó bá yín dé yìí ó dáa. ó dáa fún bàbá ẹ wíwèrè nìyẹn ilé yìí. ẹ kú ti yín ẹ ṣàmà sunrun yín. wọ́n ṣe wèrè ṣe ọ̀dà nù o lórí gbogbo ní sáà lẹ́kùn jìngìrì rere useless but um, by force orí ẹ̀ dáa. yé mi tó kò máa yé mi tó kò máa yé mi tó. kò máa yé mi tó rárá. mo dúpẹ́ gan lọ́wọ́ yín ọlọ́run á parí iṣẹ́ sí yín náà. àmín abẹ́rẹ́ yín kù méjì tẹ́ máa gbà ìkan ní àárọ̀ ọ̀la ìkan ní àárọ̀ ọ̀túnla kẹ̀dẹ̀ mi sọ pé ẹ̀ ń lo àwọn oògùn yẹn déédéé ṣé mọ̀ pé mo máa ń sọ fún yín pé iṣẹ́ ẹ̀yìn o àti iṣẹ́ ẹsẹ̀ òun ni iṣẹ́ yín kẹ́ máa lo àwọn oògùn yẹn dáadáa as a site engineer tó ń lọ tó ń bọ̀ kòókòó jọ̀ọ́jọ̀ ara ló ń fàbọ̀ sí i hmm. ẹ ní láti máa lo àwọn oògùn yẹn ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run. ẹ ṣe gan dókítà mo understand nǹkan tẹ́ ń sọ bọ ẹ ṣe mọ̀ pé wọ́n ní ìdíṣẹ́ ni láti mọ ní lọ́lẹ̀ so ká ṣiṣẹ́ nígbà tó yẹ ká ṣiṣẹ́ mo promise yín ma take see advice yín ẹ ṣe all right. ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín sà. kẹ̀dẹ̀ mi sọ pé ẹ ń lo àwọn oògùn yẹn torí ẹ̀mí tẹ̀ ń wò yẹn kò náà rọ̀ ẹ̀mí ò náà rò. I know, I know. ọlọ́run akọ mi wọ́n ṣe. ẹ ṣe gbọ́dọ̀ thank you very much. thank you so much. ẹ mọ mi báwo ni mo ṣe máa lọ máa. wàá kọ́kọ́ bu omi sí tó bá tó bí ọjọ́ mẹ́ta á ti tòrò dáadáa wàá wá mu glass cup kan láàárọ̀ dó bàbá yẹn jẹ́ kó yé mi wípé ó korò gan-an hmm. ṣùgbọ́n mo fẹ́ kó gbìyànjú kó o lò ó ní agbára ọlọ́run wàá fi inú ṣoyún wàá fẹ́ ìgbọmọpọ̀ ní ilé ọmọ. honey welcome. how are you? káàbọ̀ àkọ́bẹ̀ ó ti ẹ̀ dá tó bá tó dé báyìí àgbo tí bàbá gbé fún mi tán ni kì í gbé fún ìyàwó mi oh, nìyẹn jọ bá mi mójútó rí wípé ó lò dáadáa. àìmọ́ ló ti jẹun gbọ́dọ̀ má lò àbọ̀ nílò. Ah, ṣé ìgbà ṣíṣe pé ìdùnnú àwọn méjì ni ká má ti rọmọ kankan lákàtà wa kó má dẹ̀ sọmọ tó ń fọyín náà láṣọ pé girama girama wa. Ah, ah, ṣé màá ti eh. kókòrò ju ọ lọ màá lò torí fún ìdùnnú àtayọ̀ tèmi náà ni. kò kárí aya mi ní agbára ọlọ́run ẹ̀yin méjèèjì ẹ̀ máa yayọ̀ ọmọ fún mi ni. Eh, kò pẹ́ tí mo wọlé níwọ̀ náà máa wọlé yìí. pẹ̀lẹ́pẹ̀lẹ́ eh. ìyá àfà ṣé ti rẹ́dí àbọ̀wọ́n sáré dáná fún wa oúnjẹ ti rẹ̀ dé. ẹ wo èmi ò lè dúró jẹun ọ̀nà méjì. ọ̀nà wo ló di. ẹ kò possible kò possible ẹ̀wẹ̀ jẹ́ kí n sáré ṣe. mo ní rìn pọ̀ lẹ́sẹ̀. no no no no. no, no, no. ti ṣúgà ìṣá tó fi ṣe ẹni wo it's about time lẹ pé a máa sún oúnjẹ wa separately because mi ò lè jẹ́ kó wá fi ṣúgà kó bọ́mọ mi kí ló dé ná tó fi ṣúgà ṣe ẹni bébí. ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ yìí náà ṣé bí díẹ̀ náà ló máa bá mi fi sí i àpò láti dùn. Eh, eh. ẹ bá ń parẹ́ ó náà ń pàjá eh, ó wà lára rẹ̀ kẹrin. kí ni. mo fi dìbò ìyàwó mi. <laughs> ẹ máa gbà mí o wo bébí nǹkan tó bá nílé parí àdàpọ̀ máa start o. Hmm. jọ kí ni ìtumọ̀ yẹn nǹkan tó lè parí kó máa bẹ̀rẹ̀ tí bá bẹ̀rẹ̀ nǹkan tó bá gbé mi lè parí ẹ̀. tó bá lẹ́mìí ẹ̀ àdàpọ̀ ra fi pọ́ọ̀sì sí báyìí ẹ́ stop ẹ̀. tùkì má dìbò yàwó mi mọ́. anyway má la rẹ̀. i'm fine now mo ti ń wà okay. good. mo ti ń wò pé kí n padà sẹ́nu iṣẹ́ lọ́la. Ah, ah ló fi ṣe ìṣe ni ìṣe ṣe ṣe ṣe ṣe ṣe ní gbogbo gbà. àfi kí àfi ṣe kí ló dé ṣé o lè fara mọ́ mi díẹ̀ ni. Ah, dalẹ̀ mo rọ̀ mo sọ yẹn na ṣé o mọ̀ pé iṣẹ́ tí mo ṣe ni mo fi ń tọ́jú yín ni ah, iléeṣẹ́ láti máa lọ́lẹ̀ jẹ́ ìṣiṣẹ́ o. Hmm, ó wà lára ẹ̀ téèyàn bá lọ sóko hmm, tó roko tó kọ ebè tó wá délé tó lórè ọ̀hún ipò kò ti lé o òun ò ní ró ẹ tó kò ti lé bá dẹ̀ digbó alágbára àbárò. Eh, bèbè jọ mo fẹ́ kó ẹ spàṣẹ́tì lórí ọ̀rọ̀ tó sọ yẹn kí ni ìtumọ̀ àṣàmọ̀ tó pa yẹn sìn. múra sí i kò sí nǹkan kan. ẹ eh, wọ ṣáwà mi wo iṣu tó fẹ́ sí yẹn kọ́tẹ́ mi mọ̀ ni pé ṣábà mi fi ṣúgà sí dáadáa kó jẹ́ kó dùn ah, kí ló ṣe é nà bẹ́ẹ̀ni ẹyin ẹ jẹ́ kó ta dáadáa kó dẹ̀ make sure wípé kòró pọ̀ nú ẹ̀ kó ṣe ṣinṣinṣin mo kí mo láì kóró máa pọ̀ nú ẹ̀ rà kí n máa lè máa fi jẹ́ dáadáa o. nǹkan ara fi ṣe Sugar, sugar, sugar, sugar, sugar, sugar. ló kú kí ló ti sọ ṣúgà náà ni kò dẹ̀ ní gbọ́rọ̀ ní ìmọ̀ràn ọkùnrin ìtúyà tó lọ́mọ lọ́bi ṣe kó máa lọ. àmà wàá ṣe ìyẹn. kí ló ti gbọ́ ah, mo rí tí mo sọ fún ọlọ́run ló yọ mí last thursday yìí. kí ló ṣẹlẹ̀. Ah, bá ṣe ń bínú nìyẹn o ṣebí bàbá yìí ló lọ bí iṣẹ́ as usual bí Dékúnlé ṣe pè mí nìyẹn pé òun wá ṣiṣẹ́ kan ní eré àwa then náà kẹkọọ sí problem pé mo wà ń lé. Ah, ah. gate man ẹ̀ ń ṣó fẹ́ kó bá rẹ̀ ni. ṣé mo wá jẹ́ ọmọdé ni lẹ́yìn mo ti lọ sọ fún gate man pé táàpù omi yàrá mi ti bàjẹ́ ni pé yàn bọ́ àbá mi fix ẹ̀. kí ló ṣe ẹ. ẹ jọ kí wàá làkóbá gan-an ọ̀rọ̀ tó wà nílẹ̀ ibi tèmi àti Dékúnlé ti bẹ̀rẹ̀ iṣẹ́ ibẹ̀ ń ṣe dé nìyí. wọ́n kú ẹ. Ah, ọmọ níṣe mo fò dìde mo sáré wọṣọ mi kíá. ọlọ́run bá ń bẹ́ ṣùwì lọ́dún tá à ń wí yìí. kí ló wá ṣẹlẹ̀ sí Dékúnlé. ṣebí táàpù náà ló wá ń ṣe Dékúnlé ò dẹ̀ lè rìn kó má gbé tí ò zẹ̀ dání. ìdí omi ni bẹ́ẹ̀ ti bà ah, àmọ́ ọ̀rẹ́ àwọn hmm. obìnrin ọlọ́run. wo ó nárun ah. jẹ ò nárun. kí ló ń ṣe wá wá innocent ní gbàgbé ìjọ ah, ah lọ́rùn ó tẹ ẹ̀bẹ̀rẹ̀ pé kí ló tàyè lọ́rùn ọ̀hún can you believe n pé mo tún sọ fún bàbá mi pé kó fún mi three thousand naira pé wọ́n fi sanwó iṣẹ́ ó dẹ̀ kó fún mi. Hmm. ọ̀rẹ́ níbi tá a bọ́rọ̀ dé yìí ẹ̀rẹ́ ti ń bà mí báyìí ẹ̀ ṣáà wá wá wá gbọ́ mo fẹ́ advice ẹ̀ níbi tẹ́ bá dé yìí mo fẹ́ oko ti tó gẹ ìwà sídé kúnlẹ̀ sí ń bàbọ̀ náà ń fi ẹ̀ sí ń lo bí ọdún méje kí n sì bàbá ìsílẹ̀ jẹ́ kó máa lọ. fi gíní sílẹ̀ báyìí máa bá kú láti wà yìí nǹkan tí dẹ́kunlé fún mi bẹ́ẹ̀ni ò ní rárá kí bẹ́ẹ̀ni tó gúnkè ó ti sọ nǹkan dídùn ni kura ọ̀rẹ́ ti bá fojú rí dẹ́kunlé tí ò bá ṣí mi láṣọ wò á kí n kú mi ilẹ̀ fi ilẹ̀ àbọ̀ tìlú sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà ló dùn tó ni. ó dùn jù bẹ́ẹ̀ lọ yéè jẹ́ kí n lè bẹ̀rẹ̀ sí ah! ọmọ mi ó mọ jẹ. ó kú tiẹ̀ bọ̀bọ̀ ìwò ó ti gẹ̀ tiẹ̀ dákú in fact ó ti gẹ̀ tiẹ̀ dànù. <laughs> mo gbà mo gbà mo gbà ah. Ah, tí bá tún rántí báyìí ara mi ò dẹ́kúnlẹ̀. èmi ò ṣáàsì ń bẹ̀. ó jà ó jà ọjà kìíní ìwà gbogbo ó yẹ kó ti yé yẹn po kẹ́míkà pọ̀. má wọrí àgbo igan mo ṣẹ̀ ṣe ni ẹ bá máa fi mú báyìí ẹ̀yin gan máa rí ẹ máa dá mọ̀ lára pé ẹ ti ń máa gbo ilé ìyàtọ̀. Ah! ọlọ́run mi o. ṣẹ́wà. ojú ẹ̀ gan yàtọ̀ lẹ́nu. sórí rádaràda tó bá mi dánwò lọ́sẹ̀ tó kọjá yẹn tó máa gbó tó dọ́gbọ́n sá lọ tó ṣe bẹ́ẹ̀ ni pọ́ọ̀rẹ́ ẹ̀ ló lé lọ tó fún mi lówó àgbo má bá mi dánrú ẹ̀ wò lẹ́nu o. aláyé wo. ṣé o wọ wèrè. ilẹ̀ afẹ́rẹ́jẹ máa bẹ̀. ṣé o sẹ́wìn ọmọ ẹ wá bí ni. aláyé òṣìwò ló máa sanwó ẹ ṣé aláyé ló mú ẹ débí aláyé ló mú ẹ débí. ẹ gbé wọn lé ẹ o. ìwọ màá gbó tó mú yẹn tó kó má fún mi lówó mi ṣùgbọ́n má fún mi lówó mi má fún mi lówó mi ṣùgbọ́n ṣe lè ó lè ṣe ẹlẹ́nu yàmàyàmà ìwọ tó mọ tí hundred tó òròwó san fẹ́ mu máa dówó ẹ̀ ńlá yìí ó mọye tó ń tà. <laughs> ó yàgbẹ́ yẹn ní ìrọ̀lẹ́ ọ̀gá mi sà. so wọ́n wí bẹ́ẹ̀ mo dẹ̀ ba ẹ bẹ́ẹ̀ so ibi ló wà tí mo ti wẹ́dẹ́ unity yìí mẹ́ta jẹ́ kó yé mi pé oṣù ló wá sí bí ìwà mu àpòpọ̀ kẹ́míkà yín tẹ̀ máa mu pé ibẹ̀ ló wà. eléyìí oṣù ògoro ah, àgbà ni agbógi tó jẹ́ pé tábà mú báyìí ó ń ṣe fún ọ̀pá ẹ̀yìn alẹ́ gbogbo ẹ̀ bí tẹ̀ máa yé ẹ̀yìn máa mú ẹ̀yìn. Ah, ọ̀rẹ́ yé mi ògógóró kọ́ ògógóró ni àbí ògógóró ló mú kì í oṣù ògoro ẹ̀ ń po kẹ́míkà pọ̀ ẹ̀ ń po mu ẹ̀ mu ìmúkúmu ẹ̀ wá sọ pé ẹ̀yin mú ọ̀pá ẹ̀yin ẹ̀ ń máa lé ẹ̀ gbogbo ẹ̀ àánú yìí ṣe mí ṣé orí nǹkan tẹ́ mu yìí nígbà tẹ́ bá púpọ̀ tán tó bá damage gbogbo liver àánú yín ìgbà ni màá mọ̀ pé nǹkan tẹ́ mu is dangerous to your health. ọ̀gá ṣe ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín nǹkan tí òye yín pọ̀ ju nǹkan tó yẹ yín lọ lórí ọ̀rọ̀ nǹkan tá à ń o ṣé ẹni bá yẹn wo yìí tẹ́ bá mú gbogbo iṣẹ́ tá à ń ṣe yẹn tá máa dúró ten hours hmm. látàárọ̀ títí títí tí lè máa fi ṣú hmm. tá máa dúró yẹn tẹ́ bá mu eléyìí ah no no no no no no ẹ̀yin gbọ́dọ̀ mọ̀ pé ah in fact tẹ́ bá mu bọ́ọ̀dì yìí wàá tún jí pé gbogbo ten sick ten sick ẹ̀ ẹ̀ ní máa sick. Mm-hmm. I sorry for your life yes mo sorry for life ẹ o torí wípé ńgbà tí kìíní bá damage gbogbo liver ẹ tán ẹ owó tó ń gbà lẹ́nu iṣẹ́ yìí kò lè ká a mo mọ nǹkan tí mo sọ nǹkan tí mo sọ bẹ́ẹ̀ yé mi hmm. ṣé orí ti tèmi tí ò bá ti wo nǹkan tí mo fẹ́ sọ fún ẹ̀sìn ni pé mo ń lọ sí another site mo fẹ́ lọ oversee àwọn nǹkan táwọn yẹn ṣe ń bẹ̀ yẹn. ok second one. ẹ ò lọ síbẹ̀ yẹn sìn kó o lọ monitor wọn tí wọ́n bá parí iṣẹ́ before seven seven pm. Ah, ah. a máa jà o. Ah, trust me. máa lọ sìn má padà sí di mukumu yìí mọ́. ẹ bí sáré da ilé sára ilé nìkan láti láti da ilé jẹ́nsìn o ti tán. para ẹ ṣùgbọ́n. ọ̀gá mi sà ìmọ̀gọ́dọ́gà yìí máa ń léyìn ọ̀gá àkiri mú fún mo ń bọ̀ sà mo ń bọ̀ sà ẹ wá bínú sà má dájẹ́ ń sìn. ẹni tó bá rí ọ̀gá yín kò tiẹ̀ ní mọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ rárá. wọ́n yẹ wà ẹ́ olóró ni wọ́n wọ́n ń sọ pé ní o wọ́n á sọ gbogbo ẹ̀pọ̀ ńjọ́ ah, ti ẹ̀ bóò ni ọmọ mi ń kọ́. wọ́n ní wọ́ọ̀dù wọ́n ń tètè lọ́wọ́. Ah yéé ọmọ yìí ti àwòsóso ń dì sódà àkójà ọmọ jẹ ọba yìí sọdẹ ni ọ ni kí ló tó làgbo fún kó tó kúrò lé láàárọ̀ yìí. abẹ́bà gbọ́ ṣọ́ra àgbọ̀lẹ́ lẹ́yìn ni ṣé mi sọ fún mi kẹ́ tó kúrò láàárọ̀ yìí ẹni kí n máa kàgbé sọmọ nínú kí n máa kàgbé sí nínú òun ló dé lẹ́yìn wọn kọ́kọ́ lọ ṣọmọ mi o wọn kọ́kọ́ lọ ṣọmọ mi mọ̀ sọ́ọ̀ ṣẹlẹ̀ o ní bínú náà ni sórí ibi tí mo lọ ń wà very very important ni bí n bá sì tètè lọ bá kò ní ṣe kò ní kò ní wọ́ọ̀kì mọ́. ibo lè lọ ibo lè lọ. ibi ibi kò lè da iná mu. madam èmi ni ẹyẹ méjèèjì jáde ẹ ẹ̀yin ẹ jókòó mi fẹ́ rí wọn. dọ́tọ̀ sẹ́yìn bí ṣe máa ń ṣe nù. àgbo ń bẹ́ ń lé tó kúnlé ọmọ tó yẹ kó kí àgbo lẹ̀ tútù àtàgbo bàtí ń kù. sorry ẹni sùn madam ara ẹ máa yá ó ń tọ́jú ẹ lọ́wọ́ ìyẹn jókòó. ẹ bóde ara rẹ ṣé ń ti ń. sorry ẹ àwọn máa rí à ń sọ̀rọ̀ ní ọ́fíìsì ẹ̀yìn ẹ jókòó. àdúgbò jẹ́ mi lójú tọmọ mi. àlọ wọn ń ṣètọ́jú ẹ lọ́wọ́ oh. ẹ jókòó ẹ má wọlé ẹ jẹ́ káwọn rí mi ẹ jókòó. wo tí nǹkan bá sọ mọ́ o máa lu tiẹ̀ bàjẹ́ lọ hospital hospital ìṣẹ̀lẹ̀ ń kọ̀kọ́ dàrú náà kí tó ṣe wèrè fún ọ. olówó ṣàánú mi. kí ló dé tẹ́ kí àìsàn yìí wọ ọmọ yìí lára tó bẹ́ẹ̀ yẹn lóò gbọ́ lẹ́ẹ̀kan nígbà tẹ́ sọ̀rọ̀ nípa àgbo i'm not condemning àgbo in any totality okay but the major problem tó wà níbẹ̀ ni wípé ẹ̀yin èèyàn tẹ́ bá ṣe àgbo ẹ wá rọkún ní èèyàn ẹ mọ̀ wípé lílo gbogbo oògùn ló ní ìwọ̀ntúnwọ̀nsì and uh, more so self medication who are very very risky and dangerous <sighs> ibi tẹ́ bọ́mọ ìdè kò dáa rárá kó tó di pé ẹ gbé wá. ẹ ẹ ṣe rí i lẹ́ẹ̀kan sí dókítà ẹ̀kúnṣẹ́ ọlọ́wọ́ sì fi sẹ́yìn olórí burúkú ni ìyá wèrè tó gbé ọmọ òsì wá bí òun bàbá wèrè ni sẹ́rí mọ́mọ́ sáyọ́ sí èrè gan tí ò bá ń ṣe kó ya wèrè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹ́ pé bàbá òun ni bàbá gbogbo ilé yín sì wá jíjẹ àti mímu lọ èmi ti bọ́ sí ọ̀nà gbòòrò bí mo ṣe fẹ́ wá jíjẹ àti mímu tèmi bó ṣe pè mí lórí aago nù ní pé ọmọ òun kọ̀ǹdíṣàn rẹ̀ tó ti mo ṣe gbèsè pé ó sórí burúkú so ó lè gbọ́mọ lọ sọ́sibítù ni kó tó wá ṣẹ̀ṣẹ̀ sọ fún mi pé òun ti gbé wá tí sunkún dídì ni ń indisifu àti ni yín àti fún yín ni o. sherry àìsàn yẹn ti wọ̀ lára gan-an in all honesty mm. we did our best i try gan-an a gbìyànjú gan-an àmọ́ it's just a pity wípé i lose ọmọ yẹn. come here again. a lose ọmọ yẹn ó jáláìsí ó ṣaláìsí sáyọ̀ elédùmarè ah oh my god oh my god oh my god oh sit ah sáyọ̀ ṣe kí ni. ó ṣaláìsí ah! òṣùṣọ́ ń dì ọjà ti bọ́ọ̀sì nù. ìzì. sori ah! burúkú. dọ́kọ̀. ìzì. fìrònú ṣera ẹ léṣe náà ìgbà tó bá ronú ronú ronú títí jọ àyẹ̀wò lóyún fẹ́ fi dúró sára ẹ̀ tí òun bá máa ń dánmọ́ ní báyìí náà wá ti bí bẹ̀tà stop doing this jẹ́ ká kọ́ gbàgbọ́ nínú ọlọ́run ká máa gbàdúrà ni. yọ. fún ìgbéyàwó ọdún márùn-ún tá a ti ṣe tí ò sọmọ kọ̀ọ̀kan láàrin wa parọ́. gbogbo ètò ń sọ ẹ ṣé bọ́lá ìfẹ́ tó ṣe ní síbẹ̀ ni tí o bá sì fẹ́ I wanted you to get something right. Possible kífẹ̀ máa sin mọ́ láàrin mi àti I love you now and I will love you forever. Kókó òrònú ẹ̀gàn ni òye mi. Ṣé ń nǹkan tó bá wọ anybody ni kí wọ́n fẹnu wọn sọ èèyàn tí ò lè dá ìrà ìrà tó kéré jù ṣé òun wá fẹ́ máa sọ̀rọ̀ wọn fún wa ìwọ kò kò jẹ́ ká nígbàgbọ́ ọ̀nà ọlọ́run jẹ́ ká máa gbàdúrà ó ti súnmọ́ wa o ọmọ tó ń bọ̀ lè jọmọ tí ò fẹ́ràn ẹkún tí ò fẹ́ràn rònú wá fẹ́kún lè síta please ṣùgbọ́n ayọ̀ mi ìdùnnú mi jọ ọlọ́run bá mo fi bẹ́ẹ̀ please it's okay yeah, look at me. I'll stand by you no matter what. Hmm. Yeah, kọ́kọ́ ló gba bẹ́tà. Hmm. Mama, Mama, tell him. mi. Wọ́n ah, adájọ́ ah, kò sí mo ti wà wọ́rọ̀ níbi kílẹ̀ sí pàápàá èmi ò ní pẹ́. má gbìyànjú àwọn mo ní ìdẹnu ṣe pé o. ẹ ẹ ń nọ́mà bọ́tẹ̀ kò lè jẹ́ ní orí ìrònú mo fìyà ìsinmi you understand ẹ ẹ ń complain gan lórí ọ̀rọ̀ ọmọ ẹ jẹ́ kí n fóun náà láti ṣe àǹfọ̀ ìwà jẹ́ n concentrate lórí ẹ̀ náà kò tiẹ̀ jọ fún mi láyè kí n fóun náà ní attention. bàbá àlọ́ yẹn sọ̀rọ̀ báyìí ọlọ́run ló ń ṣọmọ náà. àmọ́. with time ìyàwó ẹ̀ náà dẹ̀ máa lóyún ó máa pọ̀ pé lọ́mọkùnrin náà. ẹ ẹ òótọ́ ni gbogbo test náà làwa náà ti ṣe ó dẹ̀ sọ pa pé bọ́sọ́mọ ó gba kéèyàn náà dedicate time ẹ̀ sí nǹkan tó bá ń wá a ní kíyà ìtì ẹ̀ lóyún lẹ kó jẹ́ ẹ̀gbọ́n náà ń diwọ́ dẹ̀sẹ̀ sínú. lẹkùnlé ó fẹ́ pa mí sára nìyí o. Ah, kí ló ṣe ọpẹ ọpẹ sì kì ni. ṣọkàn ni àbí kẹran má jẹ lé ṣé nǹkan tó yẹ ní ká máa bọ̀ ń bà lélẹ̀. ẹ pé ká ti sọ kí lè má bínú jọ kí ló fẹ́ mu. mi mu anything ìwọ gbogbo ni mo fẹ́ mu onílé ah, máa lo ọkọ ẹ bẹ́ẹ̀ pẹ̀lú ìtàn. ok ok ok it's ok hmm? hmm. ṣeré chain tó ní kó láìkì yẹn ló hmm. ti bẹ́ẹ̀ ra pendant mi sí. wow yes. so lovely. Mm. Aww. Ah. don't worry why they're fine. okay. yeah. Wow. so lovely. I love this sushi. Thanks, Jerry. Mm. Mm. but definitely mm. you have to promise me. ṣùgbọ́n kó mo sọ fún ẹ pé ọkọ mi ló ra chain fún mi. so I must say this on you always. All right, you got me. Always, all right. Ẹ̀mi kan àtàlẹ́ yóò fẹ́ lo ọ̀tẹ́ wọn kò kàn jáde ó kàn ṣàpàpà ó yẹ ń bì náà wọn náà ah, ah, wọ́n gbà all you promise So since you promise me, ìyẹn ti lọ ni, tẹ̀lé mi. Lọ síbò. Oh, Dekunle, o dé pẹ̀lú question. You ask too much questions. I don't like it. Ṣá lọ. Lọ síbò bó la. Ṣá lè lọ ta ẹ̀. Ẹ máa ṣáàjẹ́ mọ bí ẹ jẹ́ mọ bí tá à ń lọ náà bó la ń lọ. Tẹ̀lé mi jọ. Lọ bó. Dìde dìde dìde, come on. Kí n kọ tẹ̀lé mo ní mò ń bọ̀ síbá. just come. come síbọ̀. kò má yé mi tó rárá rárá yéyé fàdà bẹ́rẹ̀ rẹ̀ wò kó bó ti rí náà mọ̀níkà fàdà bẹ́rẹ̀ rẹ̀ wò kó bó ti rí náà kó tó dọ́mọ ẹ̀yẹ lọ́rọ́ mọ̀níkà fàdà bẹ́rẹ̀ rẹ̀ wò ọmọ ọlọ́wọ́n ló ṣe ń rán òru eh. I dey tell you if boys see catch you dem go say dem love you na life dem dey life for you àwọn boys ń bínú àwọn boys ń bínú àwọn boys tó bẹ́ẹ̀ nígboro. kò máa yé mi tó kò máa yé mi tó. bí ẹ kò lè bí mi pé ṣe mo wá weekend làwọ̀ yìí you're not supposed to go out o tún wá jáde ni o tún pẹ́ kó tún wọlé wo time tó ń padà sílẹ̀ adena àwọn ọmọ. má bínú i'm so sorry um, ibi tí mo wà iná yẹn bright so i was carried away with all we were discussing i'm really really sorry má bínú ṣùgbọ́n gbogbo wow time ti lọ lóòótọ́ mi tiẹ̀ wá wo time má bínú díẹ̀ ah ṣé o ti jẹun mo ti jẹun bó wọ́n fúnra ẹ̀ mọ̀ pé mi ò ní lè jẹun tó bá wọlé. oh mama babe that's fine that's fine that's lovely um, jẹ́ kí n freshen up káwá jẹun dé. ó ti late mi ní lè jẹun. pátá wo nìyẹn. ọmọ kẹ́mi kì í jẹun tílẹ̀ bá ti ṣojú. excuse me ṣé mo complain mo lóò tóbi àbí mo ní o slim jù mo rí ẹbẹ kí n tó fẹ́ bẹ́ẹ̀ wá ní mo ń jẹun ní o bá jẹun wọn ò bá jẹun tù bó ṣe ń kó rí mo ti fẹ́ mo ti fẹ́ náà àgbélébùú mi jẹ́ kí n gbé bẹ́ẹ̀ jẹ́ kí n freshen up káwá jẹun tá a bá ti wá jẹun tó bá tó wá lọ jẹun n tó fẹ́ fi weekend ṣe máa fi sú ẹ bẹ́ẹ̀ni àbí kó wá sí sẹ́ẹ̀ kitchen. salamu aleykum alaja. wa aleykum salam sir. ẹ kú jọ́ mẹ́ta ọkọ yín ńkọ́. àlàáfíà náà wà sá. àdùpẹ̀ bọ́lọ̀. fámìlì tí náà kọ́ sá. wọ́n wà pátá pátá. ẹ má bínú pé àná tẹ pé mí yẹn pé mi lè yọjú ibi tí mo wà ó jìnnà díẹ̀ mo ṣe ní kí n wálé ni. ẹ tó tiẹ̀ jẹ́ ìrànyàn sí náà ni pé nínú istiara tí mo ṣe àwa mú mi rí ọkùnrin kan ó wá mú èso méjì dání nínú èso méjì tó mú dání ọ̀kan ti bàjẹ́ ń bẹ̀ ó wá ń wò ó ń wò kò ni ọkùnrin mìíràn tó ń yọ ní kọ̀rọ̀ kan ó wá ń sọ fún ọkùnrin tí ó mú èso dání pé wò ó nínú èso méjì tó mú dání o ẹyọ kan tó dá ń tó kù yìí ẹnìkan láyọ̀ ń dá fún ọ máa mú ó náà wá gùn èso ó wá dì mú báyìí. ẹ má bínú sá ọ̀rọ̀ tẹ́ sọ sílẹ̀ yìí kò fi taratara yé mi èso ọkùnrin kan mú dání ọkùnrin kan sọ fún pé òun kò yé mi sá. ẹ ṣe ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni wípé ó dàbí pé ní ìdílé ọkọ yìí wọn yìí bí ju ọmọ méjì tàbí ẹyọ kan lọ. nídìílé ọkọ mi. bẹ́ẹ̀ ni ah. ṣé ẹ̀yin nìkan lọkọ yín fẹ́. bẹ́ẹ̀ ni sa èmi nìkan ló fẹ́ kò sì tí ì bímọ rí kó tó di pọ́ fẹ́yìn. àná kò bímọ rí. Allahu akbar Allahu akbar Allahu akbar a jẹ́ pé ẹ máa lọ lẹ́kọ̀ọ́ sí wù gbogbo àdá tó ń gbà wọ́n yẹn pátá ni ọ̀sẹ̀ láìpẹ́ yìí ẹ lọ fọkàn yín balẹ̀ ọlọ́run jẹ́ aláburú ẹ máa rí létí yín <laughs> ẹsẹ̀ alájà kẹ bá ń kẹ́kọ̀ọ́ yín náà ẹsẹ̀ ìdúgbẹ́. àfáàdé ló sọ bẹ́ẹ̀ fún ẹ. wọ́n ní nǹkan tó bá mi sọ Eh, but uh, èmi ò gbọ́rí ni èmi ò ever gbọ́rí pé ọmọ kan méjì ló máa ń bí family wa I've never heard of this before. kò máa yé mi tó kò máa yé mi tó kò máa yé mi tó. ngbà. mo ah kò sí change ilẹ̀ màmá ẹ̀ fẹ́ fún mi lówó bóyá kó padà wá àbí kán fi kún owó yẹn ó ti gbọ́ pẹ̀lú ọkọ mi òótọ́ làfa sọ. mo pe a kì í bí ju ẹyọ kan àbí méjì lọ. bẹ́ẹ̀ ni torí wípé nígbà tí bàbá ẹ̀ wà láyé bàbá ẹ̀ ló sọ ìtàn yẹn fún mi ìgbà tí mò ń sunkún sọ́lọ́run lọ́rùn wípé kí ló dé tó jọmọ ẹyọ kan ló fún mi bàbá ẹ̀ ló wá jẹ́ kó yé mi pé bàbá tó bí bàbá bàbá òun ọmọ méjì ló bí bàbá tó bí bàbá tiẹ̀ ẹyọ kan ṣoṣo ló bí ó dẹ̀ fi mí lọ́kàn balẹ̀ ó ní kò séwu pé kò sí nǹkan kan tó máa ṣe ẹ́ pé orò ìdílé àwọn ni èmi náà bá gbà. nǹkan tó ń tún àti sọ́ọ́ tì ní wípé tó ti lóyún fún mi àbí ẹ̀yìn ò lè já tètè wọ́gbọ́n dá sí kọ́kùnrin tó fura. wọ́gbọ́n dá sí kẹ́kẹ́ èyí tí mo ṣe fún ẹ the last time ó wọ́rì mi gan so má tẹ̀ mẹ́nu lọ síbẹ̀ yẹn rárá. ọ̀dà kí ló wá fẹ́ ṣe báyìí mo fẹ́ kún ilé ọkọ ni. ah tó bá ní kí n kúrò má kúrò. lọ sí mi. ọ̀dọ̀ of course o ṣáà ti níyàwó ni. ọ̀ọ̀ girlfriend mi wá ń kọ́. girlfriend ṣáàṣì ni ẹ tí màá rí ìrìn àwọn. ìyẹn ò dáa má yẹ ká ṣe bẹ́ẹ̀ a lè ṣe bẹ́ẹ̀ àìdíà yẹn dàbọ̀ kò ṣeé lò the brilliant idea ṣé wọn kọ́ ta máa ṣe yẹn jẹ́ ká yọ ilé lẹ́yìn ibi àwọn ọmọgbọ́n tàwọn máa dá sí èmi ò kọ̀ láìka ìdí àpéyàn máa lá eh, sweeti pẹ̀lú nylon kò yẹ bóyá ọgbọ́n tó máa bóyá àtàtà máa padà máa ṣe nìyẹn bí wọn bó lálẹ́ wò. Dékúnlé mi ì ṣe o hmm. this is my life you're talking about here. I know. mi ì lè ṣẹ́yìn kankan mọ́. á dẹ̀ last time ò ní. ok tó bá lé òfẹ́ á dẹ̀ gbé fọkọ mi. Ah, ah, ọkọ̀ ẹ̀gbọ́n tó yẹn ṣe dọ̀mí ni tó bá lọ bẹ́ẹ̀ ka oṣù ṣe àṣírí ò ní padà tó ni. dọ̀mí bíi ti báwo ṣé mi àti òkè ń bára wa sàn lé ni wo fọ̀rọ̀lẹ̀ obìnrin ni mí. Ah, obìnrin létè òótọ́ ni wọ́n ti lẹ́yìn náà ní láyé lóòótọ́ hmm. àmọ́ kòmídè hmm, kòmí wá gbọ́n o èmi kọ́ ni mo lóyún o kì í dọ̀là dágbára mi káǹsì mo fẹ́ ṣe ìwọ ló yarí pé kí n má ṣe oníbòye fẹ́ ṣe é rèé o kò ní dè ní dọ̀là kó wá padà akólé mi ni mo lóyún èmi kọ́ ni mo ní oyún o. Hmm. Dékúnlé ṣé lórí ọ̀rọ̀ ọmọ náà ló wá ranjú. àmọ́ á ran ojú ọ̀ máa ran ọ̀fun torí obìnrin ní ẹ kó má padà wá lo ètè obìnrin fẹ́mi náà lọ́jọ́ iwájú èmi kọ́ ni mo ní o. ọ̀gá tí ìjọ tó bá bí mm, èmi tí mo kí mo sẹ́sẹ̀ ti ìjọ tí èmi kọ́ mo lọ́mọ. mo ti eh, gbọ́ eh, o ti gbọ́ pẹ̀mọ́ pẹ̀lú nǹkan o ti ní kí n fọ̀rọ̀ lẹ̀ fómi ó lè dòpin ọ̀la àsìkò tó fẹ́ lè tí obìnrin fẹ́mi náà mo yẹ ká tètè clear báyìí èmi kọ́ ni mo o. fọkànbalẹ̀ jọ. a ah, Uh, sorry I kept you waiting. It's okay. But definitely, yeah. kí ni gbogbo àlàyé tó ń ṣe I don't understand. Ah, ah yẹ kó yẹ, o ò lè lè understand. Ah, ṣé wọ́n ní nǹkan tí mò ń sọ yẹ? Nǹkan tí mò ń sọ is very simple. Sori um, lọ́dọ̀ wa, ọmọkùnrin méjì náà máa ń bí. Ẹyọ kan dẹ̀ ti wà lákàtà. Kan yọ̀ǹda ẹ̀fẹ́ mi ni kí n máa bọ́mọ mi lọ. At this age, we should not believe in now superstition or ọ̀ṣin. Ọ̀rọ̀ yẹn ò to ìtumọ̀ definitely. O superstition kò superstition ó ti ń jọra wọn. lọ́nà o. thank you bàbá mi èmi mm. nìkan ló bí mm-hmm. bàbá tó bí bàbá mi òun nìkan làwọn náà bí mm-hmm. bàbá bàbá bàbá mi ló bí méjì inú méjì àbẹ̀yẹ ọkàn ni èmi náà kẹ̀dẹ̀ rẹ bí ẹ̀yọ̀kan tí máa bí ló wà lọ́wọ́ ẹ̀hún ní bámidélé yẹn ni mo ṣe ní kó bá gbé kí má bá tèmi lọ. fine èmi bí kan ìyàwó ilé ẹ̀nà àdẹ́bí kan ṣèbọn ní méjì lè máa ń bí ìdílé yìí. má kàkúlé tiẹ̀ bẹ́ẹ̀ ṣé ó gbà pé kan tẹ́lẹ̀ ni tó bẹ́ẹ̀ kí méjèèjì yẹn wá nìyẹn ń kọ́ nítorí wà níṣẹ́ ìwọ oyún kò rí látijọ́ ẹyọ kan wà ń ta àti iṣẹ́ kan ó ti pé méjì already ìwọ ní kó jọ kó yọ torí wà tọkọ ẹ èmi á máa fi àdúrà ràn yín lọ́wọ́ Ọlọ́run á ṣọmọ fún yín jẹ́ kí mi máa bá tèmi lọ. Bọ̀dé Kúnlé báwo lè ṣe ń sọ̀rọ̀ báyìí. bí ọ̀dẹ̀. exactly. ok kí ló fẹ́ kí n sọ fún ọkọ tilé ṣé ẹni ti ń tọ́jú ọmọ ẹ láti kékeré eh. for the past six years wọ́n á sọ fún mi pé ẹ eh, kí n sọ fún pé ah, ọmọ tó wà lákàtà wa yìí o ìwọ kọ́ ló it's a very simple thing. it's a very simple thing ìwọ ló ń jẹ́ kó le ọkọ mi ọ̀ má bínú ẹ̀bẹ̀ ló má bẹ ẹni tó lọmọ ti gbọmọ ni wo aya ọ̀lẹ ló ń gba àwọn gbọmọ ọ̀lẹ. now I know you're sick orí ẹ̀ ò pè rárá má tún pè mí fún rubbish mọ́ sórí nǹkan tó ń sọ yìí kò lè ever possible ṣọgbọ́. pé kí n gba ọmọ mi. ọmọ wo ló ń gba lọ́wọ́ ta ni má pè mí mọ́ o. abẹ́gi. yeye fàdà bẹ́rẹ̀ rẹ̀ wò kó bó ti rí náà mọ̀ ní ká fàdà bẹ́rẹ̀ rẹ̀ wò kó bó ti rí náà tó dánwó ẹyẹ lọ́rọ́. kí ni nǹkan tẹ́tí mi ń gbọ́ yìí náà Dékúnlé sọ pé òun fẹ́ gba ọmọ ẹ gbà mí ọmọ tó fẹ́ gbà yẹn lójú ayé ni àbí lójú ọ̀run torí mi ìmọ̀mọ́ tó fẹ́ gbà láti ilẹ̀ báyìí ní Dékúnlé ti fẹnu òṣì burúkú ẹ̀yẹ sọ pé òun ò nídìí ọmọ ó ní kò sí nǹkan tóun fẹ́ fọmọ ṣe ó ṣe máa ń dìsí tó máa bèrè ọmọ hmm. níbo ló ti ń ṣerú ẹ̀ kò ah, hmm. pọ́síbù ọ̀rẹ́ ìwọ náà sọ bẹ́ẹ̀ èmi ti pé dékúnlé o mi dẹ̀ di sọ fún kókó ní ọmọ ọkọ lákàtà mi kó má tiẹ̀ ríro rárá ni ṣé ọmọ tí ọkọ mi ti rìn láti kékeré ní ọkọ mi dé máa wọ just like that alóun fẹ́ gbọmọ kó lè wọ́ọ̀kì rárá níbo bí wọ́n ti ṣe rú ẹ̀. ẹ jọ ṣáyé ń ṣe é ni. wọ́n ń ṣe gidi. ṣé ìwọ ló di wúǹbù ìyàwó ẹ̀ mú ni. ó sú mi o èmo kó bá. kókó máa ta gan kó síwájú. ṣe fẹ́ gbọ́ ẹ̀yin ọ̀rẹ́ mo fẹ́ kẹ́ calm down ẹ calm down ẹ ní sùúrù ó yẹ kẹ́yìn méjèèjì kẹ́ ti mọ̀ wípé ibi tọ́rọ̀ ẹ̀ máa já sí ni o yes ó yẹ kẹ́ mọ̀ from beginning má jẹ́ kí Dékúnlé da iyẹ̀pẹ̀ sínú gàrí ẹ̀ adẹ́tẹ̀ ni bọ̀bọ́ yẹn mẹ́n hmm. sórí adẹ́tẹ̀ dẹ̀rẹ̀ kò lè fún wàrà àmọ́ ó lè dá wàrà nù so kó calm down. jọjọjọ kí ni Dékúnlé ní ṣe pẹ̀lú adẹ́tẹ̀ àti wàrà náà ọ̀rọ̀ tó wà lẹ́yìn. kó má bàa dalé ọ̀rẹ́ wa rú ni gbàgbé òṣì má dá wo. ojú mi ni kò máa wò ojú tèmi lọ̀rọ̀ gidi wà wo àti ti Dékúnlé o àti ti friendship wa o rubbish talk ni wo ọmọ bá ṣe ń ṣe irú wọn yẹn. a máa fi ọ̀rọ̀ wọn lu àwọn àgbà ni àwọn tó ló ń gbélé ayé ilé lọ́wọ́ eh. àwọn tó sọ pé káwa yìí máa nìṣó báwọn wà lẹ́yìn wa ah. wo by the time tó bá máa ṣetán pẹ̀lú ẹ̀ á gbàgbé wípé something òun produce ọmọ mi láyé ẹ̀. mi lọ́rẹ̀ ọdẹ. tó bá tún wá tún wá sọ pé òun tún wá jẹ́ bákan mhm. wípé òun fẹ́ ṣe bí you know àsùnwá ní pé kó tún wá bá a fi kèrè gbèrán lómi. ẹ wọ́n ránṣẹ́ á rìn lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ á sọ̀rọ̀ á sọ̀rọ̀ dànù. màmá o bẹ́ẹ̀ ti ń rí ẹ̀yin amọ́niṣe ni. ọmọ gbàgbé àfi tí ó bá sa àwa yìí gangan là ń jáyé. àwa ayé la wà lórí ìjókòó yìí àfi tí ó bá sáyé mọ́ ló kù. bẹ́ẹ̀ ti ń rí. láti kékeré ọ̀rọ̀ òní ọgọ́ ń sọ lẹ́nu. ó yá ah, ah. mi ìfẹ́ gbélé yìí o. Ah. wo bí kọ́kọ́ dúró náà ṣọ́rọ́ ga mi jókòó. àwọn náà sọ pé àwọn fẹ́ ṣe kí ni àwọn náà fẹ́ tọ̀ wọ àwọn fẹ́ mọ bó ṣe rí tó dẹ̀ mo yẹ mú wọn wáyé báyìí mo dẹ̀ sọ fún pé kọ̀tọ̀ wò rere lúwa tó ti yẹn sì bá mi tó pọ̀ alẹ́ ọ̀pá ẹ̀yìn afàtọ̀ ọ̀pá wájú tó o bẹ̀rẹ̀ sí. kí ló dé délé o fẹ́ pa mí nìkan bíi márùn-ún ló ń ka yìí èmi ò lè mú nǹkan tó tó yẹn. ìyẹn ṣáà máa wọrí ibi tẹ́ ẹ̀rọ mi dé máa jíṣẹ́ jù bẹ́ẹ̀. ọ̀gá mi mo ti dá nìyẹn àwọn aṣápáńpá tòun sì jọ ọ̀gá iṣẹ́ àfarabalẹ̀ o ṣẹ́ni ní èyí tó bá ti gbẹ̀lú ra báyìí wọn ṣẹ́ni bẹ́ẹ̀ yí àwọn ẹ̀yìn mi o ẹsẹ̀ kan wọn bí da máa ń dúró déédéé ni. oye kéré tó yìí látàtò yìí ọdún. ṣe ti rí. kí ló dé wá bójú jẹ báyìí. ọ̀gá ẹ má bẹnu jẹ má bẹnu jẹ. ohun ẹ̀ lásán gan-an. ẹ̀dá jẹ ni ẹ̀dá jẹ ni. kò ah, bára aṣọ rẹ o. ẹ mú ẹ mú ẹ mú ẹ mú un. <laughs> kílódé lè wá bẹnujẹ tó tó yìí. ẹ n try o. ọ̀gá ikọ́ dúdú yìí ikọ́ dúdú tẹ̀yìn náà ti pọ̀ jù eléyìí koro owó kan ló máa ó máa táàkù ẹ̀ ni ẹ̀dà jẹ ẹ̀dà jẹ ẹ̀dà jẹ ẹ̀dà tán ẹ̀dà tán ọ̀gá mi ẹ̀dà tán ẹ wo ẹ wo bí rìn. ọlọ́rọ̀ àbí ya ìrọ̀ jẹ́gẹ́lẹ́ ìjẹ́gẹ́ ọ̀gá kankan ló wà mú èmi kọ́ ọ̀gá mi ó yà. Délé nǹkan tó ń sọ mi really understand kí ló mean ọ̀gá nǹkan tí mò ń tọ́ àti sọ fún yín ó ní pé ṣẹ́rí lóòótọ́ mọ̀ pé ṣé wàá máa gba time but ẹ try ẹ jọ ṣẹ́rí omi yẹn gangan Any ní time fún omi náà ẹ̀wọ̀n nígbà mi bàbá máa ṣe tán bóyá bíi five nírọ̀lẹ́ ẹ tún máa lọ sí ọ́fíìsì ẹ máa lọ give report kẹtù tó kó lọ ọ́fíìsì ṣe mọ̀ ó dọ̀ gbogbo ẹ̀ mo mọ̀ pé kẹtù délé ńgbà mi àti máa wọ ten ìgbà ó dé any time fún ìyàwó yín. ooo oh, délé o oh, understand o ṣó o rí yorùbá ní wípé kéèyàn fi irun dúdú kó fi ṣiṣẹ́ kó má bàa wá fi irun funfun láti fi ṣiṣẹ́ ní ọjọ́ alẹ́ èmi ń tíra láti fi dúdú ṣiṣẹ́ ń sìn ni so that ọjọ́ alẹ́ mi á lè da torí ta ni mo ṣe ṣiṣẹ́ ibi torí ìyàwó àtọmọ ni now jẹ́ sọ fún ẹ tí n bá kù níbi tí n ní five màá make sure pé mo dé ibi iṣẹ́ láti lọ give report at the end of the day màá dé ní títí ten tẹ́ẹ̀ tí mo délé mo ṣe create time náà ṣé mi try ni then weekend one bed mo fi create time fún wọn so what else gbo àbúrò jẹ́ ṣiṣẹ́. Hmm, ọ̀gá ṣe fẹ́ gbọ́ ẹ jẹ́ kí n sọ ọkọ fún yín domestic human being ni kẹ́ ẹ jẹ́ ẹ má jẹ́ domestic animal. ìtumọ̀. ìtumọ̀ ẹ̀ ni pé ṣe rí iṣẹ́ ní ìrọ̀gàn ẹ láti mójútó ṣe àpá àwọn ánímà àwọn yẹn ọmọbìkan lọ ń kíbọ̀ lọ ń kíbọ̀ bọ̀ tí ilé ìrọ̀gàn ni kẹ́yìn mójútó àti pé ṣe rí ọ̀gá tí wọn bá fi irun dúdú ṣiṣẹ́ tó fi irun funfun ṣẹ́ tó wá kó o gbọ́rọ̀ yẹn jọ tó fi tọ́jú ìyàwó tó fi tọ́jú ọmọ tí èrò rẹ̀ mójútó lé ẹ̀ tí èrò táyìn fún òmò ẹ̀ ìyàwó níyàwó ní ìyàwó yẹn máa jẹ́ yes ìyàwó níyàwó ni. Dele is there any any hidden something tó fi pa ọkọ I don't understand ọkọ tó ń sọ. àná mọ ọkàn wo ni o ṣe mọ bẹ ṣe máa ń pẹ́yìn lèmi kọ́ ọ̀gùn náà kò sí <laughs> kò sí ọkàn. mo ti gbọ́ mo ti gbọ́ jẹ́ ká máa lọ sí site because mo fẹ́ kí wọ́n la gọ́tà yẹn gba abẹ́ bíríìjì yẹn ni ṣó ti yẹn sìn wọ́n máa la dọ́nà ni o wọ́n á là kọjá ẹ̀ lọ síbi ọ̀nà lọ́hùn yẹn. Dékúnlé ó fẹ́ pa mí sára nìyí o. kí ló ṣe ọpẹ ọpẹ sì kì ni. ṣọkọ ni àbí kí ẹran má jẹ lé. kò yẹn sìn wọ́n á tún wá là kọjá báyìí ojú kẹrin tí mo sọ fún ẹ bí ọpá báyìí kí ló ń ṣe gbàgbọ́ mu kí ni kò jẹ́ ká máa lọ.

ní ọpọlọ bó ti mọ kéré mọ orí ọ̀rẹ́ pé mọ́. èmi tọ́wọ́ máa mọ̀ bíbí mọ̀ pé bínú mi ò dá o. bínú oníranù bínú kí ni dáadáa fẹ́ dà ṣé mi fẹ́ máa fún un halẹ̀ mọ́ látọ̀rí fún un orí ẹ̀ kò tí mọ anything wọ́ ọdún máa fojú ẹ̀ rí o lè ṣe anything fún mi. èmi ò lè ṣe anything fún ọ èmi ò lè ṣe anything fún ọ gbogbo nǹkan tó fi gbogbo nǹkan tó fi ń bá ọjà láyé ni màá fi bá ọjà máa jẹ́ wọn fún ẹ pé èmi ni bàbá wọn. Dékúnlé kò tó jọ mí lójú èmi gan jọ ẹ lójú. lẹ́nu ẹ̀. wàá rí nǹkan tí màá ṣe fún un yóò ní àti wọn. Dale. Vivi. Hola. Hola. ¿Qué tí mo wo fẹ́ for the past three good months kò dẹ̀ sanwó fún mi mo tún pèlè ṣe ló ti ń halẹ̀ mọ́ mi lórí fóònù can you imagine. ìyàwó mi àtúndì ìgbé oúnjẹ tó bá ti mọ̀ tó bá tà á ó máa affect business á máa tà fún mi. mo bá wọn wá ṣe eré náà ó tó ní kó tó wọn máa pè wọn máa ní bóyá torí pé ọkọ ẹ wà òkè ni àbí torí pé òun ní bísẹ̀nsì tó ń ṣe please jọ kó tágbára bá ká ní tó ṣe àwọn èèyàn wà burú òjò. Ah, bọ bí bá lẹ́yìn sọ̀rọ̀ báyìí náà báwo máa tajà fún yẹn tó máa halẹ̀ mọ́ mi lórí owó mi kó lè wọ́ọ̀kù náà. it's okay it's okay it's okay jọ má jẹ kó so ẹlẹ́dùn ayé le má tajà òun mọ́ sórí tó bá fún ẹ lówó yìí gbà tó ti fún un mo fi lè fún lọ́wọ́ lọ́wọ́ ayọ́lá rẹ̀. tó máa jẹ gbà mí rún ní ìsìn tó bá jẹ gbọ́ olú ẹ̀rọ sàn náà ní kí onígbà fún ọ nípa ìyàwó òṣì. Dékúnlé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọgbọ́n ló gbà ọ̀pọ̀lọpọ̀ sùúrù ló máa ń ní o. ẹ wo sùúrù bìtìbà wo sùúrù tí mo ti ní tí mo ti ní tí ò wọ́ọ̀kì ẹgbẹ́ jẹ́ ká da gbogbo ẹ̀rù tá a bá dàrú tó àtúwà tuntò sùúrù ò fẹ́ yanjú ọ̀rọ̀ tó wà náà ẹ kí n jẹ́ kó mọ mọ e jẹ́ agbára sùúrù ò fẹ́ ka sùúrù yẹn là ń ṣe lóye rò bóun lágbára òun ṣe fúnlẹ́gẹ́ fúnlẹ́gẹ́ mọ́ mi mélòó lòun. má ṣe bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ yẹn o àwọn yorùbá bọ̀ wọ́n ní ìkánjú ò jẹja eléegun hmm? wàdùwàdù kọ́ la fi ń rédà lórí kọ́ sórí orógùn àmàlà yẹn téèyàn bá fi sùúrù dìímú kò ní fọ́ apẹ tá a bá mú girigiri apẹ àmàlà máa fọ́ sórí ńgbà tó bá ní sùúrù yẹn á padà bọ́ sórí rail tó bá ti bọ́ sórí rail ọ̀rọ̀ máa yanjú náà. sùúrù ṣáà ni ẹ mo ti gbọ́ máa ní sùúrù bọ̀ tí bá ní sùúrù tí o bá gbọ́ máa padà dàrú náà ni máa dàrú máa jẹ́ ọmọ yẹn jẹ́ fún máa fi ọkọ mọ̀ bó máa fara ní máa jẹ́ kó mọ̀ bóyá lọ àbó àbó àbó àbí àbí àbí kò àbí àbá àbá àbí àbá yìí fi kò ibo lẹ́yìn lọ jàre church fẹ́ lọ́wọ́ jàre ilé wa. mi ń lọ wájú ni bọ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹni tó bá máa mọ̀ bọ́ a ṣe bí ọ̀bọ. mi ò ráyè bọ́ ṣe bí ọ̀bọ ẹni tó bá máa bọ́ kó lọ sùn ọ̀bọ kẹlẹ́ náà sọ yìí ló ń jẹ́ bọ́. ẹ má bínú sá ṣé rí gbogbo àlàyé tẹ ṣe yé sílẹ̀ yìí kò yé mi dáadáa ọkọ mi ò lọ́mọ kọ̀ọ̀kan ta ọkọ mi ò kí ń ṣe nǹkan kí n má mú un ìgbà tá tiẹ̀ ń fẹ́ra lọ́nà gan tó yẹ àìtí gbéra wa sílé gan-an a ṣàṣe má ṣe irúnkàn bẹ́ẹ̀ yẹn ò ṣẹlẹ̀ láàrin wa. alájà o sà ọlọ́run ò fi pé bọyọ̀ ọlọ́run sọba alábòsí èèyàn ni máa ṣàbòsí yìí dìnnà sàrántàlẹ̀ mùsítọ́kì yìí mà àfìnìmọ̀ ọlọ́run ọlọ́run fi mí mánà lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ sí yìí ni o kò sí ìrọ́nù tí mò ń sọ fún yín o ọkọ yín ní nǹkan àṣírí kan tí ń gbé pamọ́ fún yín tí ò jẹ́wọ́ fún yín bíi kéèyàn ò ti lọ́mọ ta àbí ẹ wo ẹ sáà lọ tẹnu ó jẹ́wọ́ torí tẹ bá tẹnu tó bá jẹ́wọ́ inú ẹ̀lẹ̀ yóò ti rí rẹ gbà àìjẹ́wọ́ rẹ ó léwu o kì í ṣe pé gbogbo àdúrà tá à ń gbà fún yóò lè ṣe o yóò ṣe o àmọ́ ó lè pẹ́ àdúrà tó yẹ kó lóṣù mẹ́ta ó lè lọ́dún mẹ́sàn-án ó dàbí kéyẹ̀wò bí ìgbà tí èèyàn bá mú tó gbé omi kété tó gbé ilé arara lórí tó ní ọmọ gbé láti mú sí ọmọ gbé lọ agége tó wá tó gbé ilé ńtọ́ ga náà tó ń ga roro fífo tẹ́sẹ̀ tiẹ̀ gùn tó tó bá ń dasẹ̀ lẹ́ẹ̀kan ìrìn tí ara rẹ̀ ó rìn láàrin ogún ìṣẹ́jú lòún rìn láàrin ìṣẹ́jú kan sẹ́ni pé yọ̀pẹ̀ síra wọn ẹ dákun ẹ tẹ ọkọ yẹn nù o. àwọn àfáàyàn náà dọ̀sọ́ mọ́ kémi ní àṣírí kan àbí. ọ̀nì mo gbàgbé nǹkan tá a fà sọ bóyá mo náà sọ bóyá mo lálàbí mo gbọ́n mi kan sweetheart mo bẹ́ẹ̀ nítorí ọlọ́run tó bá jẹ́ nǹkan kan wà tó ń hide fún mi àbí nǹkan kan ti ṣẹlẹ̀ níta tó jẹ́ kí n mọ̀ bóyá ẹ̀rù ń bẹ̀rẹ̀ láti sọ sọ má wọrí má gbá kámú. are you are you in your right senses kí ló sọ yìí náà tí nǹkan bá problem tẹ máa ń ní rè o tẹ bá ti bẹ̀rẹ̀ sí ní rìn wèrè kiri tẹ́ ẹ̀ tójú bọ̀ bí tó yẹ kẹ́ tójú bọ̀ wọ́n ti ń ba ẹnu jẹ́ wọ́n jẹ́ kó máa rọrùn tó yẹ kó rán báyìí àbí àbí sánà so sórí kan tẹ máa ń rí nìyẹn tẹ bá ti bẹ̀rẹ̀ sí tójú bọ̀ lé kiri tẹ́ ẹ̀ lọ ibi tẹ́ ẹ̀ lọ sọ́hun àdúrà ń gbà bí o ẹ̀ wọ́n ṣáájú bí o ọlọ́run gbẹ́ bí àdúrà bí o àti ilé aláfàtúndé wòlí tí wọ́n máa tójú bọ̀ tó máa wá ohun tí ò sọnù kiri ọmọ bẹ̀rẹ̀ sí gbé nǹkan tíṣe ti ilé lọ́wọ́ nìyẹn ilé aláyàrá nǹkan tó fẹ́ nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ wà lè padà wá wà tún lè wá sanwó ẹlẹ́ẹ̀kejì ìgbélé òtòrò kan tó bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ tó ń tòrò àbí what are you talking about now listen if i am the head of this family which i know i am mi ò gbọ́dọ̀ gbọ́n mi ò dẹ̀ gbọ́dọ̀ ipò lọ sí anywhere tó jọba yẹn mọ́ tó bá bí ẹ̀dá kó lọ jọ́ tó bá ti lọ máa gbàgbẹ́ lọ lẹ́yìn ni o. don't get me mad don't get me mad. ọba èmi ò pé ká má ṣayé yín o ṣùgbọ́n ẹ ká má rántí pé bàbá dẹ́mọ̀ ẹ lọ́rọ̀ ká má rántí pé. ọ̀rẹ́ mi má gbàgbé o ṣọ́ra àjọ ta fẹ́ bẹ̀rẹ̀ nọ́mbà wọn mo fẹ́ kó jọ mo ní nǹkan tó wà very very important láti fi ṣe. bàbá wa ó dẹ̀ pé wọ́n nìyẹn kò kọ́ ẹ lẹ́nu. jọ. Yétúndé o dẹ̀ fi ìpè number wọn mm, mm, mm. ṣó tọ́ sí ẹ mi ìfẹ́ o má fi àjọ yìí ni mí lára o kó tó jọ ìwọ rárá ni mo ti ń kọdínéètì àjọ mi ìdè wá lè mú ẹ mọ́ra tán kí àjọ dàbí mọ́ mi lórí o kí ló dé ìwọ wọn bí báwo ṣé wọ́n ti ń pẹ́ òun fi gbèsè rọ́bì ni kí yẹ lówó lásán gbẹ̀yàn máa fi fóun máa fi máa lé e kiri ni mo mọ iye owó mi tó ti gbèsè lọ́wọ́ pátọ̀ ọbọ̀ mi lẹ́nu mi láìkí ẹ̀ o. mi ò o lè bí nọmba one kó o lè bí ju nine lọ. mo máa ò ní bínú sí mi ni jẹ́ kí n kó nọmba one ṣó tún fẹ́ kí wàá máa yáwó lọ́wọ́ ẹ̀ ni. o ní yáwó lọ́wọ́ mi máa fún ẹ nọmba nine ah, jẹ́ àṣẹ ní nọmba one. nọmba one yẹn eh, máa wà ó. tí gbogbo ẹ lọ máa fún ẹ five. ẹwà ẹwà nǹkan tẹ́yìn méjì jọ ń fa àbígbà ọtí gbogbo ẹ̀ mọ̀ ń gbọ́ náà lé nọmba three tèmi ò kò gbọ́dọ̀ yẹ o ẹ ṣáà rí ṣọ́ọ̀bù mi bí ó ọtọ ọmọ aláyé tí ó yàtọ̀ sáwọn kan tó bá fẹ́ nọmba wọn gan máa gbélé ẹ lọ́wọ́ ọkàn mi balẹ̀ ẹ ìwọ gan wà á lè pọ̀ ìwọ ni o fẹ́ fi rọjà kábò ṣọ́ọ̀pù ẹ olówó lọ kú ẹ kí ni. kí wàá ní tiẹ̀ ìbéèrè mi olówó tèmi ọtí bá dẹ̀wò máa fowó mi ṣe nọmba tírì mi ṣáà ni kò yà wà lórí ẹ̀ wá ọ̀rẹ́ mo máa ní gist fún ẹ. fún mi àbí fún wa. báwo lè ń ṣe báyìí ṣé òun wá ìnìyàn ṣé mo rí àwọn ìyáálé tó ní pé fún wọn. Ah. Mm. páàkì dáadáa. Mm. ara alẹ́ ẹ̀ onílé ẹ̀ má ti pàlùdà pẹ̀lú fúlẹ̀ fúlẹ̀ fúlẹ̀ fúlẹ̀ fúlẹ̀ fúlẹ̀ fúlẹ̀ fúlẹ̀ gẹ́gẹ́ tó ń ṣe àfi tó bẹ̀rẹ̀ sí ń píǹgì mi lánàá ló ń bẹ̀ mí ló ń bẹ̀ mí throughout àná báyìí ṣe ọkọ̀ àgàn ìjápẹ́ <laughs> méjì ni àgàn náà throughout <laughs> àná báyìí kò jẹ́ ń dáná kitchen o ẹ̀bẹ̀ yìí ti pọ̀ jù in fact ó ní kí wá rí òun. <laughs> ṣọtọ́ ṣé tó ṣe mi sọ fún ẹ mi ò sọ fún ẹ at last òun ló tún wá ń bẹ ẹ sìn ah, ọmọ mo sọ fẹ́ mi kò fọkàn ẹ balẹ̀ ah. tó bá ti rí mi ó ti rá lọ́hùn ọlọ́run ẹ ló wà lùkalẹ̀ yìí hmm. ẹ àwọn ọkùnrin wo torí ìwé eré títa la ṣe ní tilé ah, ẹni tó fẹ́ máa fáńbù tó ń ṣe bákan bákan ṣé tó ń sìn wo ọmọ o máa lọ tó bá tún máa lọ yẹn máa fún ẹ láwọn ideas kan you know. ó yá ọ̀rẹ́ ni mi lọ́rẹ́ àti. lẹ́yìn méjèèjì orí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ilẹ̀ ṣì wà. ní ọ̀rọ̀ tá a tẹ́ ẹ sọ yẹn ṣì wà lórí ẹ̀ ah! tọ̀mí wá tọ̀mí wá ó ṣe wùwà báyìí o ò tí sọ fọ́kọ ẹ náà. pé kí ni o á ah, bẹ́tà kó sọ fọkọ ẹ̀ kí ni ẹ má bàa dá o. Yétúndé Yétúndé o máa tìjú o hmm. nígbà tó máa sọ̀rọ̀ ń sìn ó sọ wípé èmi lòun fẹ́ bá sọ̀rọ̀ àfi lu ẹ rárá ó dẹ̀ ṣe báyìí ó dẹ̀ dá sí i kí ló dé ṣàfọ̀rọ̀ lu ẹni àjọjọjọjọjọjọ ada ìmọ̀ ẹ̀yẹn ní rubbish talk a máa ń ọmọ ó máa lọ wà á lọ wà á dira lọ ní níbo wọn ò fi ṣe èèyàn kan kú yẹn nígbà tó tóbìnrin bá wo á rìn lọ á sọnù tẹfẹtẹfẹ àwọn àyàlá wa ń kalẹ̀ yìí ọmọ gbàgbé òṣì ah, mo ń sọ fún ẹgbà yẹn mo sọ pé tìtẹ̀mí ni kò gbọ́ mo ah, sọ pé ṣé wẹrẹ fún ni ṣáyọ̀ ń padà ọlọ́run máa lọ yọ mí o táǹpẹ́ mi nírú ẹ lẹ́yìn tèmi ò bá bá mi. tó bá ti rí ni o ti rá lọ́hùn gbàgbé ah! ẹ̀. ta nírú àwọn ìyá yìí báyìí tèmi ti sùn. tó bá ti rí ni o ti rá lọ́hùn gbàgbé ẹ̀ o ṣí ọ̀rẹ́ mi. èèyàn ah! kan á ní tòun ní báàbò onítọ̀hún máa rìn lọ ní tiwọn ní mọ́. calm down calm down calm down number three tá à ń san yẹn náà ni. kò gbọ́dọ̀ change o. wo mo ní sọlá mo fẹ́ kó fi ọkàn balẹ̀ o jókòó ààrẹ mímí kò lè mí ẹ láàyè ìwọ ló nínú ilé mímí kò lè mí ẹ ohun tí bá sọ lẹ́nu òun ni kò gbọ́ ọmọ mi ò bímọ síta ọmọ tèmi o àkànbí tèmi kò bímọ síta gbà bí mo ṣe sọ fún ẹ yẹn báwo ló ṣe máa bímọ síta tí ò ní sọ fún èmi tí mo bí tí mo dẹ̀jẹ̀ lé lórí ah, oṣù mẹ́sàn-án mo fi ru oyún ẹ̀ ọmọ mi ti ẹ̀ fi kankan pamọ́ fún mi o ah, ṣé mo sọ tiẹ̀ síta fún mi náà lèmi náà fi ń sáré tí mò ń tojú bọlé pé kọ́lọ́n kó bá mi ṣàánú ẹ̀ kíwọ náà fi inú ṣoyún kó fẹ̀yìn gbọ́mọ kan òun náà nídìí inú tèmi o wò má ṣì mí gbọ́ o mi ò sọ pé àwọn àáfàá wọn ò rí nǹkan àmọ́ àwọn àáfàá yẹn wọn ò kí ń rí tán ó wá lè jẹ́ pé irun tó rí gan pàápàá ó lè jẹ́ ìwọ náà rí sí bóyá ọmọ ti dé tòsí tó bá jẹ́ ìwọ náà ní lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà á ṣe mọ́ ẹ lára wàá finú ṣorí wàá fẹ́ ìgbọ́n ọmọkùnrin nínú ilé èmi ò ní jẹ mí gbé màá gbà kíní màá gbà kejì tó o bá ṣọ́ra gan pàápàá tí n bá kí àdúrà bọ̀lẹ̀ màá gba mẹ́ta lẹ́ẹ̀kan gbà bí mo ṣe sọ fún ẹ fọkàn balẹ̀ o kò sí nǹkan kan àkànbí ò lọ́mọ kankan ta mi ò gbọ́ rí mi ò dẹ̀ rí rí fọkàn balẹ̀ kò sí nǹkan ẹ ṣe gọmọ. ohun tá a bá fò ní ṣe ọ̀rọ̀ ìtàn ní bọ́dọ̀ la bó bá ṣe rere. wá tọ́nú ẹ̀ báyìí. ìbí wà múnú bí mi tẹ́lẹ̀. máa bì wọ́n ìwé ah. ẹ̀gbọ́n pọ̀. ó ti tán. Um, anyway ṣé tí máa fẹ́ rí bá mi délé mo ṣáà délé. rí fún kẹ́ni. Ah, ṣé n bínú ni kí tí mi ò lè rí okay tí for instance mi bóyá àrò ẹ̀ ń sọ mi ò àyàn ẹ̀yìn mi mo kàn fẹ́ rí mo fẹ́ fún ní nǹkan mo fẹ́ ah, ṣé mi lè rí. wẹ́ẹ̀ tó bá yẹ kó fẹ́ fún ní nǹkan nìyẹn ṣe problem. mo mi ò kàn lè gbé jáde pé mò ń gbé lọ́bì kan àbí kó wá ṣe time díẹ̀ lọ́dọ̀ mi. ewu làbọ̀rọ̀ gbé jáde. eré ni. àkóyà jẹ́rìí ni kílẹ̀ sórí ìdí iṣẹ́ àti wà ó gègé lè drop I'm fine. Àbí. No, mo ní mo ní nǹkan ṣe ṣọ́ọ̀bù jèrè abeg. Mo ní àbí. Àbí kìtìn. Bí a parí ìjà ìtàn lẹ́ẹ̀kan náà. Hmm. Dékunlé. Ó ọmọ pé makeup kìíní gangan ni kìíní. Makeup ni kìíní. Jọ́ jọ́ jọ́ jọ́. Jẹ́ ká parí ẹ̀ tó. Báwo lè ṣe Dékunlé? Jẹ́ ká parí. Akọ̀rọ̀ stop stop stop mi láìpẹ́. Ó wà lára ẹ̀. Ó wà lára ẹ̀. no one take you play. Now because of you, mm, Na I had a walk. Oh. Baby mi dákun, má kọjú mi sóhun alẹ́. oh. máa yé mi tó. sọ ẹ́ dàpẹ̀rẹ̀ àjàṣẹ́ bò bá ṣọ́ra àwọn bọ́ìsì tó ń bẹ ní ìgboro. all right o. okay now. take care we go. later. i dey tell you if boys catch you dem go say dem dey fall for you na lie dem dey lie for you àwọn bọ́ìsì ò bínú àwọn bọ́ìsì ò bínú àwọn bọ́ìsì tán bẹ́ẹ̀ ní ìgboro. bóun mò ń bọ̀ nsìn ẹ mo fẹ́ gbé àwọn files kan náà lé ni Aminu no worry no worry I dey comot now Give am go dry clean her place go and collect my cloth sir okay pampẹ o mo ń jáde láìpẹ́ yìí o o kàn máa freshen up ní mo padà bọ̀. vengeance vengeance. you can never be smarter than your shadow. You can Yeah, one sec. Um, please have your seat. Uh, mo mọ̀ pé ìwọ ni Mr. Adékúnlé. Of course. And you know who I am. it's okay. Um, mo kàn fẹ́ bí ìlọ́wọ́ ẹ̀ ni báwo ló ṣe mọ ìyàwó mi i mean tọ̀mí wá. Um, <clears throat> well mi mọ i actually ask you to sit but ọba lójú kò it's your choice but um, tọ̀mí jọ you know àjọ dàgbà ládùúgbò kan náà ni àjọ ṣe kékeré ni you know àjọ ṣe rí ẹ̀pẹ́ we grew up together kó tó di pa àpàdé ní um, supermarket kan ní Sùúrùlérè yeah yeah àjọ dàgbà practically. ok kí ni nǹkan tó wà láàrin wa tiẹ̀. Sorry, excuse me. She she kò sí tó ń béèrè àwọn questions lọ́wọ́ mi? Well, um, <clears throat> I know you know the reason why I'm asking that question. Because mo ka conversation ìwà àti ìyàwó mi lórí fóònù ẹ̀ and I got to know we pay. you guys had something together which um, tó lead sí pé ìyàwó mi olóyún fún ẹ ó dẹ̀ and I just want to know She, you ni Obi Bamidele. Are you? Um, yes, èmi ni. Yeah, èmi ni, but um, sorry, um, èrè ọmọdé ni ó dẹ̀ ní alákọ̀ọ́kọ́ ó uh, dẹ̀ bá a sọ we had an agreement ó yọ uh, ẹlẹ́kejì náà dẹ̀ tó wáyé kì í ṣe pé a plan o wasn't a plan o just a mistake by mistake ló fi wáyé mo dẹ̀ yọ lóhùn ò yọ pé máa gbé fọkàn òun gbogbo nǹkan tó gbọ́ lẹ́nu mi lẹ́nu strictly our choice and our decision mi mọ̀ ń pa mi ò lọ́wọ́ sí ìfàwọn olólùfẹ́ fẹ́ gbé fọkàn òun àti ṣàṣìṣe àkọ́kọ́ but you know um, part of life ni we just. it's okay it's okay time tó ń sọ ó tó bí ọdún mélòó. Uh, be seven years ago yeah, be seven years ago ta ṣe mọ́ra yẹn náà ni we just saw mistakes ló ṣẹlẹ̀ nígbà yẹn kì í ṣe nǹkan tó jẹ́ pé anybody plan láti ṣe which is something that just happened. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, darling. Mm. Mm-hmm. Happy birthday to you. Mm. <laughs> you know what, darling? Yes. I have very big surprise for you. Really? You know, I like surprises. What is it? Okay. And so now. She will like the gold. Really? Then <laughs> oh. oh my god. <laughs> this is nice. ah, I love it. But oh, yeah, I'll give you the honor. Wait for me. Okay. <laughs> Oh, I like it. Mm-hmm. Yeah. Yeah, just like a good medal. What am I? What am I? Don't my own baby. Sure. Mm-hmm. It's for my old baby alone. Too. Mm. Oh, I love you. Thank you. Excuse me. Báwo ṣe get changed. Ilé? Yes. Brotiri. That's right. How'd you inform mommy? One sec. Hey! <laughs> questions kankan ni màá sáré bí because I don't want to take much of your time. àwọn wo lẹ mọ̀ tán súnmọ́ kan yín tó jẹ́ pé bí wọ́n jọ ń ṣe business tí nǹkan kan lè dà wọ́n pọ̀ tó lè ní ṣe pẹ̀lú owó àbí anything business àwọn wo lẹ mọ̀ tán jẹ́ pé wọ́n súnmọ́ kan yín. business. bẹ́ẹ̀ni. ọkọ mi ò bá yàn dá business papọ̀ torí kò sí nǹkan máa ṣe in that case um, àwọn wo lẹ mọ̀ mọ́ wọn tó jẹ́ bí ọ̀rẹ́ ọkùnrin ọ̀rẹ́kùnrin àbọ̀rẹ́ obìnrin tó máa ń ríra déédéé tó jẹ́ bí ọ̀rẹ́ to súnmọ́ wọn kò rí kò sí good. àwọn náà lè lè ẹ̀mí ń báwọn ni ọ̀rẹ́ kan ṣe tán ni ẹ ra sá o. ọ̀fíìsà. ẹ dẹ̀ kú ọ̀rọ̀ èèyàn sá. ẹ ṣe gan. ẹ jọ sá mi ò mọ̀ bóyá mo lè rí fún ìṣẹ́jú kan kémi àti ẹjọ sọ ah. we have to discuss one or two things. okay bye bye. bye bye sá. tán bá ní oníwà tútù bí àdàbà èèyàn jẹ́jẹ́ tí ó kì í fa wàhálà. Dékúnlé ni nítorí kò kí ń bẹ́ nìkankan fa wàhálà rárá. ìgbà wo lẹ wá ríra gbẹ̀yìn. ó ku ọ̀la tó máa kú òun la ríra. kí ni àwọn nǹkan tẹjọ sọ nígbà tí ríra ẹ. àwọn ọ̀rọ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ náà ni nítorí ó máa ń fi ọ̀rọ̀ ẹ̀ lọ̀ mo dẹ̀ máa ń fún un ní àmọ̀ràn ọ̀rọ̀ rẹ sọ̀rẹ́ náà la sọ ṣùgbọ́n níjọ́ tó máa kú yẹn gangan ó pè mí pé òun àti ọ̀rẹ́bìnrin òun àwọn ní appointment ìgbà tó dẹ̀ débẹ̀ ó pè mí páwọn ti ríra pé àmọ́ òun fẹ́ drop ẹ̀ sí shop ìgbà tó tún kúrò ńbẹ̀ a sọ̀rọ̀ lórí fóònù títí tó fi délé ni ìgbà tó délé ó sọ fún mi pé òun ti wà ń lé báyìí àfi bí mo ṣe gbọ́ wípé ní ìjọ yẹn gangan náà ni wọ́n pa mọ́lé ah, it was painful. kí ni orúkọ ọ̀rẹ́bìnrin rẹ. Tọ́míwá. ṣé ẹ mọlé ẹ. Ah. Tọ́míwá. má dédé gba ọ̀yàn láyè níbí o torí bí kí wo bẹ́ẹ̀ mi ti sùn mi ti sùn níbí o tó yẹ láwọn nílé ìdílé jẹ́ pọ̀ nù àdúgbò ke wú un àdúgbò ṣe ẹnìkan burúkú. ó túmọ̀ sí pé sójà ni ọ̀gá ní àgbọ̀ ọlọ́pàá. eléwúrẹ́. ẹ ẹ ọ̀gá ọ̀gá mi. kí ló fẹ́. ẹ no dey help ọ̀gá mi it's just that you this man that you want you want say ọsẹ mi béèrè ní èyí ló mi béèrè. ẹ ní kọ́ wà bọ̀. You go, you go, go, go to book. Is that Laboga? I know, but that's all. Kí ló lè ṣe fún yín? Láti lò. Darling, ọlálejò.

Thank you so much. Thank you. sẹ́ẹ̀dì mo really appreciate yín gan o ọlọ́run sì máa pẹ̀lú yín ọlọ́run máa fún yín sí. àmín ẹ ṣe actually ọlọ́run ni ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ because àwa kàn máa ń gbìyànjú ni ọlọ́run ló ń gbògo ẹ ṣe bill tí mi fún yín yẹn tẹ bá dé reception wọn á sọ fún ibi tẹ máa sanwó sí ní account department and the moment tẹ bá sanwó wọn á fún yín ní prescription so that ẹ lọ sí pharmacy wọ́n fún yín láwọn oògùn then èyí tẹ́ tún máa rà níta ṣé wá rí èyí tó ń bá fún yín àti àwọn tẹ́ bá rà níta ẹ make sure wípé bó ṣe yẹ àti bó ṣe tán láti pé kẹ́ ẹ lò ó fún un kẹ́ ẹ máa lò ó fọmọ yẹn ó ti wà ókè ṣé. ṣé o gbọ́ gbogbo ìbò tí wọ́n kọ́ sọ ń bẹ̀rẹ̀. ìgbẹ́ mo gbọ́ dókítà mo dúpẹ́ lọ́wọ́ yín ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ àgbálẹ̀ mi ẹ ṣé. ẹ̀yin lẹ kú agbára Ọlọ́run ẹni fojú sunkún ọmọ àmín ẹ ah, ṣe jàre dọkítọ kíkí ti tó o ah, ìwọ ń kíkí sọnù òwà kí ẹrin lé òwà kí ẹrin ta ẹ ṣe jàre dọkítọ súnmọ́ bí kò kí mi jẹ ṣé dọkítọ ẹ ṣe jẹ ọgì mi my dear níranù yóò mọ ṣẹ́jú sí gíní ṣẹ́jú sí èrò èrò sì mọ ibi tí ń lọ. olùṣègùn olùṣègùn ní bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ ọmọ rẹ̀ olùṣègùn ní ẹ̀mí mímọ́ olùṣègùn ní mẹ́ta lọ́kan olùṣègùn olùṣègùn ní bàbá arábìnrin arábìnrin olùṣègùn olùṣègùn ní ọmọ rabi súnmọ́ bí ẹ má bínú ẹ̀mí ọlọ́run ló rán mi sí yín ẹ má fòyà hmm, bàbá ẹ̀mí ọlọ́run jẹ́ kó yé mi pé ẹnu ọmọ nílé tó à lórí àìsàn. Ah, wo wòlíì o tó lè sọ ẹ wò wálẹ̀ náà mò ń bá kiri báyìí àti náwó náwó bó ṣe ń fò ní dìde ló ń fọ̀ láṣà àìsàn ìjọ nítorí ọlọ́run kí la lè ṣe sí. ẹ̀mí ọlọ́run sọ fún mi pé bàbá ọmọ náà á ka psalm three twenty ninety one nígbà mẹ́ta mẹ́ta ah! sínú omi wọn wá fi wẹ̀ fún wọn fún mi náà wẹ̀ fún láti orí dé ẹsẹ̀ ẹ jọ wòlíì ṣé tá a bá ti ṣe yẹn ṣé ọmọ mi máa gbádùn. ní agbára ọlọ́run. nǹkan kò dé ní ṣe mọ́. kò sí nǹkan kan tó máa ah, ṣe. olùwà ò ṣe o ìwé ṣe màdàmú ẹ ṣe gan mo dúpẹ́ ṣe ọlọ́run má jẹ́ kí n fojú sunkún ọmọ mọ́ o. Eh, eh, ẹ wò wòlíì tí bá tẹ̀ fẹ́ wá rí yín ọ pé mo fẹ́ wá sí ibi tẹ́ ti ń ṣe service níbo ni mo ti lè gẹ̀ẹ́tì. street kejì Iyakari parish ní church tí bá ti lọ báyìí spirit kejì yìí kì í ṣàṣọ pé ìrà parish wo ṣe ẹ ṣe mo dúpẹ́ ṣe olùṣègùn olùṣègùn ní bàbá bàbá wa olùṣègùn olùṣègùn. Fọláṣadé tí bá sọ fún ẹ pé kò sú mi irọ́ ni mo pa ó ti sú mi bàbá yìí kọ́ ń wà bíi màálù ni ah! ibi tó ti rí wà màálù mi ò tiẹ̀ rí mo bèrè owó lọ́wọ́ ẹ̀ lẹ́nìí owó oúnjẹ gbogbo wa ní o ó dẹ̀ níye tóun nílé lé mi tún bá ágìl kò sí nǹkan tó ṣe fún mi tán lẹ́nìí òun sọ tẹ́lẹ̀ ń sìn oná ọmọ ẹlẹ́ran jọ ṣé òun nìkan ló máa tẹran ni ṣóun nìkan ló máa kọ́kọ́ tẹran ṣé ara àwọn ẹlẹ́ran mi tó yẹ pé wọ́n wà responsible tí ilé wọn ò lè dàrú tí wọn ò lò ìyàwó wọn tó ń ṣe ẹ̀tọ́ wọn lójú méjèèjì ó náà ń pè mí mi ìgbé kọ́lẹ̀ to be sincere mi mọ̀ pé fóònù mi ring mi ò mọ̀ ó ti sùn mí ọlọ́run ìwọ ọlọ́run irú ayé wo lèmi wá wá báyìí kó dẹ̀ máa wò ó nígbà tí mò ń dé tiẹ̀ bàbá yóò rí báyìí o mo máa ń sọ gbogbo ẹ̀ fún ẹ̀ náà bó ṣe máa ń tọ́jú mi tó máa ń ra nǹkan fún mi tó máa fún mi ní àwọn surprise things. fọláṣadé ti sú mi bàbá yìí fẹ́ pa mí. ọ̀rẹ́ mi ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ o. gbogbo àlàyé tó ṣe mo ti gbọ́ ṣùgbọ́n mo kẹ́ mo ò ní jù wọ nìkan náà lọ ìwọ nìkan lọ rẹ tí mo ní mo ò dẹ̀ ti ṣetán láti lose it e because I love you so much. <sighs> ṣé wàá rí gbogbo àlàyé tó ṣe ọ̀rẹ́ for now mo sì ní nǹkan kan tí mo fẹ́ sọ sí ṣé orí nǹkan tó kàn máa ṣe fún mi sí o máa wọlé o máa lọ dress up o jẹ́ ká jẹ́ I understand we need to go out. ká jáde. yes. outing. yes of course ṣó fẹ́ para ẹ̀ nítorí ọkùnrin ni ọ̀rẹ́ come on go and dress up. ah. ah. <laughs> ìwọ géèwù má para ìdànù nítorí ọkùnrin ọmọ ẹlẹ́ran lásán lásán. òun ni kó má pa mí òun ni kó má pa mí kó fún mi lọ́kàn balẹ̀. lọ́wọ́ ẹ̀wù kò yẹ ká jáde mo mọ nǹkan tí mo fẹ́ sọ for now just make yourself happy oh understand tó bá rin tiẹ̀ lọ wọ́n náà rin tiẹ̀ lọ rẹ́ mi jẹ́ ká wọ gbòòrò ó kàn lè jókòó bá ìlú dá mi lóhùn. ká jáde. yes of course. Ah. I don't get you. Ah, ṣé tí wàá darúgbó tó tó yẹn ni dídé jọ dá mi lóhùn náà ah, orí tó ṣe rí ó ti darúgbó. mo ti ẹ̀mọ̀ kankan tí owó fún mi lẹ́jọ́ yẹn ń sọ kò fún ẹ ń sọ arúgbó ṣárúgbó ni mo sọ fún ẹ. bébí bùbù ìyàwó ẹlẹ́rọ. kó ìwé jọ ọrú. oh my god. Oh. ọ̀rẹ́ máa kí n tọ́ ẹ sórí bí mo ṣe wà yìí tí n bá ti ń kún bí ilé ni mo lọ street mo fẹ́ relax weekend yìí i'm not doing anything. ó dáa bẹ́ẹ̀. Wumi Wumi àti dé báyìí lálejò ó yá bọ́tà o ó yá jókòó rẹ̀ mi. ìsọfún àwọn gáàsì náà ni wọ́n bá ti ṣe díẹ̀ báwo lọ sí i. ìṣá lè ṣàlá máa dohun tiẹ̀ o. àwọn náà máa àwọn náà máa. ọ̀rẹ́ mi fọlá ṣáàdé. gbà síbẹ̀. níní báwo ni. o ṣe máa lè jẹ́ ojú ẹ̀ méjèèjì kan dán bí ẹ̀yìn ayan ni. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́. bẹ́ẹ̀ tẹ wálé ni mo mọ̀ wípé yes adé ti bù gbàjẹ́ kí lè á fẹ́ kí n rìn fún yín báyìí. ọ̀rẹ́ kí ló fẹ́ kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu. mímu kókó mi jẹ kókó jẹ. Ah, ah, ṣé yẹn possible ń bí bàṣà sọ nǹkan tó fẹ́ jẹ ọ̀rẹ́. wo wo bí. mo ní um, ẹja mo ní eh, barbecue mo ní pọ̀nmọ́ àti ẹran tí mo ti yí láta tó bá tèsè báyìí ò ní fẹ́ jẹ nǹkan mi mu ò jẹ́ kí ni bẹ́ẹ̀ ti ẹ rí bá a mú smirnoff wá fún. smirnoff ló mọ̀ wọ́n ti as usual. ó yẹ ó bọ̀ sí i. ok má pẹ́. ọ̀rẹ́ mi o. ọ̀rẹ́ mi ó ga wo ṣe fàájì ara ẹ kó feel at home free. má gbé sọ́kàn má rò rárá rárá ọ̀rọ̀ ọkùnrin ló wá gbé bẹ́yẹn ọkùnrin tó yẹ pé bíbẹ tó máa gbé wọn sí rèé tó bá ti gbé wọn síbi tó bá ṣe ẹ ní àwákọ yẹ wọn lẹ́nu ni wọn wá gbé sọ́kàn tó bá torí ọkùnrin kan kú ẹgbẹgbẹ̀rún ọkùnrin báyìí ló máa kọjá ń bi sàárè ẹ kí ló ṣe ẹ ah ṣe fàájì ara ẹ o. mo ti dé o mo ṣe ṣàkóso. mo kì í mi ṣe oníṣìnà. as usual ó rí bó ṣe tì. ó wọ yín ah ọ̀rẹ́ mi ó yá ṣiṣẹ́. ẹ ǹjẹ́ àárẹ̀ torí mo ṣì ní kọ́sọ́mà máa wá rí pẹ̀lú gbogbo iṣẹ́ tó ṣe yẹn wà tó dé wà ah, ah, tó lọ gbáyàwó ẹni kan pọ̀ nítorí bẹ́ẹ̀ wọn bí mire. mi ò lè wá para tí n bá ti báyàwó mi ní nǹkan pọ̀ tá a mú tó fẹ́ bá ní nǹkan pọ̀ ah, mo ti sáyìn láìfù mi fún o jẹ pọ̀ mọ́ kí n jẹ mọ́ kí n mu bí àǹsì. ìwọ nìyẹn o hmm. mi ò lẹ́mìí tóyìn kí n lọ àbí. ọ̀gá ni ẹ lọ bá wọn. <laughs> èyí tó lẹ́yìn àbí. gbèsè mọ́. tí n bá ti tẹ́ odò eh. owó o tójú bá tì mí ojú ti tì ẹ o. o ò ní tẹ́ mo ti fọlọ́run sí ẹ kó lọ kó bọ̀. ẹ̀yin ladies. ah ẹ ká sàn ọkú báwo eh, ni. ṣé mo lè jókòó. ah ẹ jókòó ẹ jókòó ẹ fi free. ẹ lè jẹ́ àríṣẹ́ wa okay. yeah yeah you are not looking bad at all. Oh, thank you. Eh, ẹ má bínú eh, orúkọ mi ni Benjamin Johnson yeah, engineer ni mi so mo wá oversee àwọn projects kan ní Ìbàdàn bíi ah mo rí pé ẹ̀yin ladies tẹ́ wà ní Ìbàdàn yìí ojú yín gún régé gan ẹ̀ bá dára. of course we are dancer here in Ibadan man. I can see that uh, <laughs> that's nice um, anyways uh, ẹ má bínú ṣé mo lè gba contact yeah your contact. Uh, yes yes ó máa fún yín ó dé fún wọn nọ́mbà iná. ẹ má wò wípé bóyá bóyá nǹkan kan wà ń bẹ o mo kàn fẹ́ ká jẹ́ ọ̀rẹ́ ni ká jọ máa sọ̀rọ̀ ẹ mọ̀ a lè máa chat together okay let me have your number. No, no. okay zero eight zero. zero eight zero. two two. two two. three four. three four. seven five. okay seven five. one nine. thank you that's nice thank you so much. Thank you. Eshe, I appreciate. All right. Bye. Thank <laughs> you. Kí ni gbogbo eléyìí náà? Kí ni? Ṣé Bolíkà wá ṣayé ni ṣó ní kí n máa pín nọ́mbà mi bí ni? Ó gbọ́n gbogbo nǹkan tó ń ṣe kúrò kó enjoy life. Ah. Ọ̀rẹ́ máa ń sún mi nígbà mi. Ayé ẹ lọ, ọ̀rẹ́ mi, ayé ò pè mí. Ah. Níní ọlá. Yes. Are you done? Yes. Wow. Wow. Má lè ṣe ń ṣe. Are you shy? <laughs> you know what? Ninola. Surely, on a serious note, o change perspective for me. O jẹ́ kí n mọ̀ wípé kì í ṣe gbogbo obìnrin téèyàn bá pàdé lọ́nà kan àbí mi àbí gbogbo tí bá pàdé nílé ọtí lọ́mọ burúkú seriously o um, change perspective mi lórí irú àwọn ọmọ bẹ́ẹ̀ ṣé o rí gbà tí èmi àti ẹ̀ǹkan tá a jọ ṣe tó ń sìn ṣe ló dàbí ẹni wípé ọkùnrin ò jẹ kọjá lórí ẹ rí oh okay i understand it's okay it's okay um <clears throat> má jẹ́ kí n waste time ẹ̀. Uh gba ilé ìkókò fi ṣe owó káàbù gbá. For me? Of course. Anyways, um, tó bá bọ́ sí tanzan wàá pè káàbù wàá gbé ẹ délé. Thank you so much. You're welcome. Oh, thank you. I really appreciate this. Thank you. okay. Come on. understand. Thank you <laughs> all right then so a máa My call. máa call ẹ̀ ṣùgbọ́n so I sọ̀rọ̀ bẹ́ẹ̀ I ṣe gan. ara bye. Ah, jẹ́ kí mi náà yìí tì múra. Come here, darling. Oh, wa specific o. Yes, because ọ̀dọ̀ mọ́mí ti sọ pé òun lọ yìí. Mm-hmm. O oh, sọgbà tó máa dé fún mi. Eh? Ṣebí fóònù wà a máa communicate now. ìgbà tó máa dé ni kò sọ fún mi fẹ́ kó wà specific gangan ọ̀la ni o ọ̀túnla ni o next week ni let me know. okay fine two weeks. two weeks. yes. ah no baby baby baby two weeks ti pẹ́ jù two weeks lọ́hùn lọ́hùn. Ah, ah, kí ló dé báwo ni two weeks ṣe pẹ́ látọjọ́ tèmi àti ẹ ti rira jẹ́ kí mi lọ lórí grandma fún two weeks now. baby mo kì máa miss ẹ gan i'm gonna miss you. Eh? i'm gonna miss you more. Okay, no problem. So when I came back, Grandma Joe or something, mm-hmm. um, two weeks? Two weeks. Two weeks? Two weeks. Okay, no problems. Mo ti gbọ́. But, má pè mí o. Definitely. Kí ló ṣe fóònù fún? Mark, pè 24 tún ni làwọn. <laughs> All right. Thank you, baby. Uh-huh. So bá mi manage nǹkan tí mo fún ẹ. Ó ti ẹ̀ ṣe okú gbogbo ìgbà ó ṣe gan-an mo Come on, kí ló ń ṣe náà? I want to tell you something. No, no, jẹ́ ká ṣe tán àmà sọ. Mo mm. jẹ́ kó tẹ̀ sọ fún tí mo fẹ́ sọ fún now. Let me just tell you. Okay, kí ló fẹ́ mm. Baby, Bébí, mm. mo mọ̀ pé ṣé o ò ní bínú tí n bá sọ̀kò tí mo fẹ́ sọ yìí? Bínú, ṣé o ní ìdòwò ni? Inú ṣe problem náà. Mi ní ìdòwò. Ṣòro ní kankan tó wà lọ́kàn mi tí mo fẹ́ sọ fún ẹ ẹ̀rín mm. ọkàn ò jẹ́ kí n gbádùn. <sighs> baby anything tó bá fẹ́ sọ ó free láti sọ. jọ ṣé ò ní bínú tí n bá sọ. Hmm? <sighs> máa bínú sí ìyàwó mi mi ní bínú sí ẹ. Hmm? come on. thank you. baby hmm? ṣùgbọ́n pé mi tó ń wò yìí ilé ọkọ ni mi wà what ọkọ ọkọ ìwọ ní ọkọ no no no come again mo fẹ́ gbọ́. I am a married woman ṣòlè rí ọkọ tí mo fẹ́ yẹn kò wá responsible rárá kò bìkítà lórí ọmọ ká má tí wàá so èmi tí mo jẹ́ ìyàwó ẹ̀ kó dẹ̀ máa wo mi ń ṣoníranù o àtijọ́ tí mo ti fẹ́ ọkọ mi ọkùnrin mi ò gun orí mi rí ìwọ ni first person tó máa gun orí mi lẹ́yìn ọkọ mi. ojoojúmọ́ lọkọ mi máa ń nà mí tó bá jáde lọ báyìí òru ló máa wọlé tó bá dẹ̀ máa wọlé báyìí á ti mutí yóò kẹ́rì kí n wá béèrè lọ́wọ́ ẹ̀ àtìyàwó pé ah my dear kí ló tẹ́ fi pẹ́ ìfọ̀tí ló máa fi dá mi lóhùn ọjọ́ tó rí mi ní àpàlọ́ yẹn bí iṣẹ́ tó máa ń lọ sí bí àpàlọ́ ọ̀rẹ́ mi tó jọrí wa papọ̀ yẹn ló wálé mi jọ yẹn torí ìrònú ló ti bá mi òun ṣáà ló ní pé kí n jẹ́ ká jáde ó ṣáà fọ́ọ̀sì ni pé kí n jẹ́ ká lọ ká tiẹ̀ jáde kí n kọ́ lọ́tẹ́ lọ gbèrò mi yẹn kó lọ́kàn mi ibẹ̀ ló ti pàdé mi àtijọ́ tí mo dẹ̀ ti pàdé ẹ̀ ó ń ṣe dáadáa sí mi ó múnú mi dùn nǹkan tí mo wá lára ọkọ mi òun ló ń ṣe fún mi the reason why tí mi ò fi lè sọ fún ẹ pé mo ti marry ah. eh, má bínú Benjamin má bínú sí mi fọlọ́run bá ah, bẹ́ẹ̀ I'm very sorry. la, Níyọ̀lá la, why why wá ti sọ fún mi tó bá wù mí kí n ṣe máa ṣe ọkùnrin lèmi náà nà ó who does that I don't lè gbarú ẹ̀. Eh? I don't know how to tell you. No, kò sẹ́ni tó lè gbarú ẹ̀ kó máa ṣerú ẹ̀ fẹ́mi náà mi ò lè gbà á má bínú fọlọ́wọ́n bẹ́ẹ̀ jọ́kì ọlọ́run. It's okay, it's okay, it's okay, it's okay. You know what? What? Ṣorí we better borrow the dé for now, mo fẹ́ kí wá ti ọkọ kákó tẹ jẹjẹ náà, please. Eh? Jẹ́ I say, Coco, back being tó ń ṣẹlẹ̀ láàrin mi àti for now. I mean, jẹ́ I ti ọkọ ní sùúrù náà kí n lè kí n lè kí n lè digest nǹkan tó sọ fún mi and uh, kí n lè mọ nǹkan tí mo fẹ́ ṣe kí n ronú pẹ̀ náà. bẹ́ẹ̀ni jẹ́ kí n sọ kó fún ẹ ṣé ṣé kí n máa regret pé mo sọ fún ẹ ni ọkọ ló ń jẹ́ mi. no no no in fact for the fact pé o sọ fún mi mo really appreciate ẹ ọlọ́run má mo appreciate it. just give me little time jẹ́ kí n fi ronú pẹ̀ dáadáa please please jọ. bẹ́ẹ̀ i'm very sorry bẹ́ẹ̀ benjamin please now. Ah. kí wọ́n ṣe báyìí sí ìbàdí tí wọ́n sọ fún un. ẹ kúlé nínú ọlá ibi ló jókòó sí tí èmi ti ń retí pé ó wà bá mi lọ́sibítù ṣé èmi tí mo fi gbogbo ara ṣiṣẹ́ lọ tí mo ṣe wàhálà lọ ṣé èmi náà ló ẹ̀sìpẹ́ẹ̀tì kí n wá lọ lè jókòó tọmọ lọ́sibítù ó dàbí pé ó wà òkè rárá. Ah, ẹ ṣe ìwọ kọ́ mo máa etí ẹ̀ dì ní òkè tí àpò ni kí ló fẹ́ ṣe níní níní ọlá ah, wèé mọ̀ sọmọ ìkẹ́ ah, níní. ní níní ọlá are you telling me you got pregnant for me and you delivered the baby. yes benjamin ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lóyún fún ẹ̀hún tí mo dẹ̀ gbé fọkàn mi. sórí ọ̀rọ̀ tá a sọ yẹn hmm? jẹ́ kó wà bẹ́ẹ̀ o. okay trust me mo ò ní disappointed. yeah nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi ni <laughs> o ṣé ọ̀rẹ́ mi. báwo ni jọba ah, ok. ẹ káalẹ́ nkú benjamin. ẹ káalẹ́ sà. n bọ̀lẹ̀ tí wọ́n ń bọ̀ lórí. mumi. Eh, eh, actually eh, ọ̀dọ̀ mi náà mo ti ń bọ̀ ẹ eh. eh, wo ẹ má bínú uncle i have to be on my way now torí àwọn ọmọ ẹ tó wà ní shop ọ̀rẹ́ mi i'll see you some other time take care bye ọjọ ọjọ tó tẹ omi ẹ má bínú kí ló ṣẹlẹ̀ nọ́mbà ọ̀rẹ́ ò lọ switch off switch off ló ń sọ a ní ìmọ̀ ọkọ̀ tó ṣẹlẹ̀ ó ti ń jẹ́ kẹ́rù máa bà mí ká mo mọ nọ́mbà mọ́ mi ẹ̀ ni i would have called her mother kí n lè mọ ọkọ̀ tó ṣẹlẹ̀ jọ ṣé ìwọ ò ẹ̀ rárá ni. Mm, actually ó pè mí ó ṣàlàyé fún mi pé fóònù ti sọnù ó dẹ̀ yẹ kó yé mi pé nọ́mbà tó ń fi pè mí pé òun yá fóònù lọ́wọ́ èèyàn ni pé tóun bá ti retrieve line òun pé as soon as possible òun máa get back sí mi òun máa jẹ́ kí n mọ̀ but nǹkan tẹ́ lè ṣe fẹ́mi sìn ni pé ẹ máa fún mi nọ́mbà tí yín so anytime tó bá ti pè mí mo máa forward nọ́mbà ẹ̀ sí yín kò sí problem. Okay ṣùgbọ́n ní tiẹ̀ ń wò pé ó yẹ kó mọ nọ́mbà mi àti oṣù lè pè mí. ó pẹ́ síbò kò ti gbàgbé ẹ tẹ nọ́mbà mi. zero eight one triple two nine four one two five. ok. ìyá ìjọ ń tọrọ lọ́wọ́ Fọláṣadé immediately tó bá ti pè ẹ́ má hesitate láti pè mí immediately jọ. no problem i will get back to you as soon as she called me. ṣe mo dúpẹ́ o take care. ẹ <laughs> take care ara yín ẹ eh, nínú la ní sọ̀rọ̀ so now nísìnyìí ọmọ mi méjì ló wà lọ́wọ́ ẹ̀. méjì ni mi ò tètè sọ pé méjì ni nítorí pé kò ti kú nínú ẹ̀. Oh, God. ok ẹyọkan tó kù nǹkan. ẹyọkan tó kù náà ó wà lọ́sípítà bó ṣe fi ní kú fẹ́mi ló ń fọ̀lá dìde àti lówó lówó aládùúrà kan ni mo wá pàdé lọ́wọ́ sọ fún mi pé àfi kí n rí bàbá ọmọ náà kó ṣàdúrà sínú omi fún pé tó bá ti fomi yẹn wẹ̀ látòkè délẹ̀ ipò mo wá máa gbádùn ìjọ náà mo fọlọ́run bá bẹ̀ mí jẹ́ kó mọ́ mi. níyànlá níyànlá níyànlá nǹkan kan ní ṣe bóyá pé nǹkan tí aládùúrà sọ nìyẹn wípé kí bàbá ẹ̀ kó fi omi wẹ̀ látòkè délẹ̀ ara ẹ̀ máa yá ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ. nǹkan kan ní sọmọ wa ṣùgbọ́n ṣe ibo ló wà ń sìn ibo ló wà ń sìn ṣé ká máa lọ síbẹ̀. ó yẹ jẹ́ hmm. ṣé kò ah! mo ní ọmọ mo ní ọmọ ah! olúwa ṣeun. ìwà wa ó ṣe kókó ìṣe wa ó ṣe pàtàkì o ẹ jẹ́ ká máa rìn tìfúnra tìfúnra kọ́kọ́ tá a kó lé lórí kó má bàa wà wá lọ sí èbúté òfo kí mọ́tò tá a kó lé lórí kó má bàa wà wá ṣe òfò lórí àébù èyí torí àégbẹ́gẹ́ o. aṣọ́rí o gbàrọ̀ lọ́hùn-ún ní fojú sunkún ọ̀hún. àbẹ́gbẹ́ pé o orúkọ Jésù oh. ti wọ̀ ẹ́ lẹ́ni o máa bẹ̀rẹ̀ sí ní làṣírí rẹ̀ orí ò ní gbàbọ̀dẹ̀ gbogbo àrùn ọlọ́run. wàá ga wàá kàn kí wàá gàdà wọ́n bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ló máa rí nídìílé ìyá nídìílé bàbá ọ̀nà àlá o wàá ṣoríire o bẹ́ẹ̀ ló máa rí ṣe o. Amen ẹ kò ṣe wọn lára o. jẹ́ kí n tún fojú sunkún mo yá o ṣe o o ṣe mo dúpẹ́. Eniola <laughs> a kì í dúpẹ́ ara ẹni àfihàn ah. ọmọ tá à ń sọ pẹ̀ yìí ọmọ àwa méjèèjì ni nà ó ah. so ní láti máa dúpẹ́ lọ́wọ́ mi ah. inú mi ṣàti ẹ̀dùn mi pé ara ẹ̀ ti wá yá báyìí ọlọ́run ti gbàdúrà eh, mo dúpẹ́ mo tún dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi tí mo fojú sunkún ṣe. Ah, Ninola, hmm? there is something I want to tell you. What yeah. is that? Ohun making do any no. ẹ́ nínú. Torí pé ìwọ náà ò ti dùn mí nínú. Inú mi ò bá dẹ̀ dùn tó o bá lè gbà mi lẹ́nu. Bẹ́ẹ̀ni, ṣé o pátìgbà tí mo ti sọ fún ẹ pé ilé ni mo wà? The distance máa ti wà láàrin mi àti ẹ̀ ni mo ti rí ẹ mọ́. Ilé ìtò wa sọ pé o fẹ́ dùn mí nínú kò yé mi. kí ló fẹ́ fi dùn mí nínú ṣé o fẹ́ kí mi àti ẹ padà sí bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ ni. Um, Nínọ́lá kò wù mí kí mi àti ẹ padà sí bá a ṣe ń ṣe tẹ́lẹ̀. Ah. kí ló wá fẹ́. nǹkan tó wù mí ni pé kí n fẹ́ ṣèyàwó nínú ilé mi yes kó máa ṣaya nínú ilé mi because ó wù mí kí Ayọ̀mídé kó mọ̀ mí gẹ́gẹ́ bí bàbá ẹ̀ jọ. o fẹ́ fẹ́ mi ìyàwó ẹ̀ ń kọ́ ṣe bó ti má rè. Nílọ́lá it's a long story long story. Níníọlá. Yes. Ah, ibo ló ti Tony bọ̀? Tó ń kiri bí oríta sange kí ló dé tó gbé ọmọ kó lọ síbítù láì fún mi. mo lọ tọ́jú ọmọ mi ni. o lọ tọ́jú ọmọ ṣé kò yẹ kó o sọ fún mi àbí ṣé èèyàn máa kéré ń bi nǹkan nǹkan rẹ ni. tó jẹ́ ń sọ fún ẹ wọ́n ti fi yé mi wípé nǹkan tó ń ṣayọ̀mídé kò ń ṣọ̀rọ̀ hospital rárá rárá wọ́n ní tí màá fẹ́ fojú sunkún ẹ̀ àfi kí bàbá ẹ̀ wẹ̀ fún un látòkèdélẹ̀ àárẹ̀ adẹ́yà. ẹ̀hẹ́ ẹ̀ ṣé mo wá kú ni nígbà wọn ti sọ bẹ́ẹ̀ tóbi tó ti ń wáwà kúwà ó sì kiri tó ti rírì kúrì nígbà wọn ti wá sọ bá ń fún ọ kílódé tí o pè mí kó o sì bá ń gbọ́ ọmọ mi kí n ṣàdúrà nù omi fún kí n sa nkankan àtọ́sẹ́ àbù àbí ọsẹ wọ́rẹ́ bàtàn bá fún wa kára rẹ̀ ó sì gbọ̀nù kó yá. ìwọ kọ́ ni bàbá ẹ̀. mi gbọ́ yorùbá. mo ní ìwọ kọ́ ni mo bí fún. ẹ ṣé bàbá ẹ ló bí fún ni. ẹ ẹ jọ́sùn ọlọ́run fọlọ́ọ̀ kò ṣàtijọ́ o má pe bàbá mi jọ nítorí mo fọ́ lọ́wọ́ bá bẹ̀ má dẹ́rẹ́kọ̀ bàbá mi rárá sí nǹkan tó wà lẹ́yìn wọ́n má dẹ́rẹ́kọ̀ bàbá mi sí nǹkan tó wà lẹ́yìn. Ah, ṣé o fẹ́ kọ́ sí èmi ọmọ fún ẹ o. nígbà tó gbọ́ ọmọ ọlọ́mọ tó gbọ́ ọmọ ọlọ́mọ lọ́bì kan tó wá ń sọ káàtìkàtì fún mi pé kí n má ṣe kíní kan kí n má ṣe kíní kan ṣé wò mọ̀ ẹ́ pé ìran àwọn yíbò ni ẹ mọ̀ ṣe rádaràdà bá ni àwọn yíbò ni wọn ò bímọ bí wọn bá bímọ tán wọn ò gbé lọ bòmí àbí kí wọn pamọ́ lẹ̀ bí ẹ̀dá ṣé ìwọ jẹ́ yíbò ni. iye ò tí ẹ kán èmi ẹni tó dẹ̀tọ̀ sí láti wẹ̀ fún ó ti ṣe ara bàbá ti yá campaign after election nìkan tó ń sọ yẹn. ara ẹ ò lè yá ara tiẹ̀ gan ò ní yá. ara ọmọ tèmi ti yá. irun wèrè tó kó sórí mo ti fi dá mi lójú tó kónu sórí bí ìtẹ̀ mọ́ mm. ó ti fi dá mi lójú para rẹ ò yá. ara ọmọ mi ti yá nǹkan kò lè ṣe mí gan tí mo jẹ́ yẹ kó kó lára tàbí lè ṣó ti gbọ́ àfi táwọn bá ń ṣe ẹ́ ni kò sọ. nígbà tó dé ò burú ara rẹ ò yá kẹ ọmọ àlè ni ọ mm, ó ẹ jìyà òwe sọ̀rọ̀ mọ̀ kó o sì pè mí gan igbe o ọkọ mi o ìyá rùn lórí mi o kí n sì fi ta tiẹ̀ irọ́ ó wà máa wá àwọn ẹ̀sùn kéékèèké orí ẹ̀ burú. orí tiẹ̀ kọ́ burú orí ẹ̀ burú tó bá yẹ pé kò ní jìyà tó bá jẹ́ pé fẹ́ jìyà ṣé wọ́n sáré sọ tó ló dá sí ẹ padà ó ni èmi á sá fún ẹ orí ẹ̀ burú ni kí ni orí ẹ̀ burú ni. ó ti bẹ̀rẹ̀ ó ti wẹ̀ fọwọ́ lọ́dọ̀ ó ti yá pọ̀ ní ẹ̀ tàbí pé wèrè wèrè bó ṣe rí. darling what kí ló Ah, tó fẹ́ sọ fún mi pọ̀ rí bí sales girls ẹ ṣe ń wò lẹ́ẹ̀kan. bọ̀ Oh, eh, darling hmm? ṣe mọ̀ pé mò ń ro kankan. kí ni Any ẹni ọkùnrin tó wà láyé hmm. tí ó faithful sí ìyàwó ẹ. yes. má yẹ kí n tán ẹ tí ò bá pa ìyàwó hmm. exactly òótọ́ ló sọ oní point. Mm-hmm. so now Mm. tó wáyé pé obìnrin ni wọ́n wá fẹ́tù sí ọkùnrin kan kí ló máa ṣẹlẹ̀ sóhun. Ah. òun náà papọ̀ àbí kó parẹ́. exactly so in other words mm. i'm telling you that i love you so much. i love you too much more. <laughs> oh darling. was that. ah chain tí mo present ń gba birthday yẹn kan. Oh. You are not using it. That one? Mm. Mo máa ń lò. Bí a notice ẹ̀ tí bá lò. Okay, just like now, silver wristwatch mo lò I had to use something silver. So it doesn't have to match. Mo No, no, no, mo kàn notice pé these days me really really lọ́rùn No, but baby you notice ẹ̀ ni o. Mo máa Yeah, máa ń lò. Ó wà nílé wà níbi tí jerry. Ó one, nílé, ó one. nílé. yes. Okay, ó wà Oh yes, ó wà sure, ó wà mi kò feel like using God. mo kàn wọ́n pé these days mi ò rí rèrè lọ́rùn ẹ̀ so ìyẹn ló yẹ kí n kàn wá mú ṣe wọ́n mẹ́sì pé ah, ó dẹ̀ máa dàsí gold chain tó máa lọ pẹ̀lú yellow kìíní yìí náà. no mi confuse mi àbí I tún lo another colour ni silver àti lo gold jù so let me just use silver you know silver and all that classic. ó wà lẹ́yìn I love you more baby. Mm. ó jẹ́ òbí tó ń drive lọ. <laughs> oh my god. Yeah. gbogbo ìwà tá a bá ń wù ẹ jẹ́ ká máa ti pé aláwọn ọba òbí mọ ṣùgbọ́n ẹ̀san ló ń This is your new home. mm-hmm. Wo kitchen yẹn. Ọlá ẹ̀kẹ́. Wow tó yẹ pé mo láìkẹ́ mo lọ́ọ̀vẹ́. ṣé ọkọ Ah, mo ti um, um, uh, just for the meantime. Ṣọ́ra mi yẹn sí. So tó bá yá, màá introduce sí àwọn ẹ̀yin méjèèjì ẹ̀yin méjì ajé kò ní sùn. Ẹ̀yin méjèèjì ẹ̀ mi yẹn sí. So then, màá gbé e lọ sílé mi àti ẹ̀kọ́ ṣoṣo mọ́sítà. ìjọba jìnnà sí wa it's okay ṣọ́ọ̀bù pé ìtòrí ẹ̀ ni mo ṣe every eh, time My mo to ń yọjú sí ẹnu rẹ̀ ìyẹn sì sọ pé lè jẹ́ wà nìkan kò tẹ́lẹ̀ tó fẹ́ bẹ̀rù fún mi pé ìjọ bá mi tọ́jú why not She won't move in on me. tọ́jú ẹ. Uh, at the same just want to tell you meanwhile mo ti fi owó account surely sórí o ní láti rí mi kó tó ra ẹni tán ìwọ kò lọ sínú báńkì lọ bank. owó kó ra àwọn tó bá ti rìn àti fún ọmọ rẹ. àṣẹ́mi náà lè jèrè Thank you so much, darling. Thank you. I really appreciate this. Ọlọ́run á dé sí fún mi.

bàbá yìí fún mi mo rí lórí wọ́ọ́dúrópẹ́ mo máa wá nǹkan máa ní ṣàdédé mi máa dédé rí bẹ́ẹ̀. now ó wá bá chain yẹn nínú wọ́ọ́dúrópẹ́ ọkọ ẹ̀ Jesus Christ. dúró dúró dúró dúró ejò náà wọnú cause bó ṣe ń bá mi sọ̀rọ̀ ń mò ń feel wípé. òun fẹ́ dékúnlé nìyẹn o ah! gbèsè definitely ọkọ ẹ ló máa ń yáda assassin sí dékúnlé yes ọkọ ẹ ló pa dékúnlé. òótọ́ lẹ́tọ̀ wà nínú ọ̀rọ̀ tó sọ yìí o ṣé kìí ṣe pé mo ti ń finá sórí ìrùlé sùn báyìí àbí benjamin ló pa dékúnlé ni. wo ọ̀rẹ́ kò sí àní-àní kankan níbẹ̀. yes èmi ni mo pa. Hello? I couldn't. Benjamin, you want to ìwọ ló pàdé kúnlẹ̀. You made me kill him. bàbá mi délé àbí ó wá gbóyún ọmọ àlè fẹ́mi èmi ń tọ́ àbí mo rán lọ sí skul ẹ̀ ń jẹ́rú mi ẹ̀ gbẹ́nu lẹ́nu tó ṣe anything. Mm,

ṣe mí. ẹ̀ẹ́dẹ́ ìbò ti bímọ rẹ̀ jẹ́ bàbá tèmi náà. bàbá tèmi náà.